Today is not February 14th and it's not my birthday. Marry me. I can get married to you. More lè fẹ́. You get one guy tó ṣe wọ UK. Ó lè fẹ́ kẹ́ bá mi clean. 20 million naira But ló wà man, But the court máa ń jẹun ẹni kó tún pa ni náà. Ó bá dijọ́ kan you máa kú lọ́jọ́ ìkẹyìn. Ọjọ́ ìkẹyìn yẹn la wà yìí. ní ìbọn ṣe nínú ilé kí ló ń fi ìbọn ṣe Frank. ìwà tó ń rí i mo ní láìsí ẹ̀sẹ̀ mo kàn fi ń protect ara mi ni. téèyàn bá yọ sí ẹ̀gbọ́n lójijì ó máa yọ̀bọ̀ fún oúnjẹ bẹ́ẹ̀. why tó fi ló act the rotimi. tell me what's going on man. méjì méjì ló ń dalẹ̀ ayé. èmi mind kẹ́mi ni lọ sí kò mind. bá máa rò ó pé bóyá nítorí títí àbí ìwọ ni mo láìkì débẹ̀ ni mi ò ṣe sọ̀rọ̀ síta irọ́ o. I did everything for my sister. Wọ́n sọ pé káwọn youth máa ràn ní country. Báwo ni youth ṣe fẹ́ ràn tó bá pa gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan? Ẹ̀rù ní báwọn tó kù láti ràn ni. Fún mi ni o. Kí ló ṣẹlẹ̀ sí fún mi? Wọ́n ti kidnap fún mi. fashion, where style is everything. We give you vintage-inspired wares and most recent African traditional attire for all occasions. At Rocky Fashion, we combine culture with contemporary fashion to produce amazing designs. At Bada, and all kinds of traditional wears, danshiki and more, and suit cuts to suit your style. When you think about stepping out, think Rocky Fashion with ready-to-wear available online and at our store at number 1 K Street, Open Open Shore, Manchester, m eleven two dx Telephone plus 44743 653 6269 or 01612 588 612. Or visit shoprocky.co.uk. Rocky Fashion, redefining African fashion. Two hundred million. For what? You and your daughter's husband, Osha, killed my girls. Jeremy, Dakara ti ma bínú mi, ìjì a sì jẹ́, afẹ́fẹ́ àgbẹ̀, a sì gbé lọ. Ó sábà bá tiẹ̀ ló lànà. Iná máa bá láti lọ́wọ́. Àwọn olúmọ̀dé ló lọ́wọ́. Ìlọ́jà lọ́gọ́gọ́ lọ́wọ́ òlélẹ̀ lọ́kùnrin ẹ̀wọ́n ni mo lè gbọ́. ẹ̀dùn ti fọ́ ni aborí ò rọ́pọlọ gbé mọ́ ṣé àpòrònú ti fọ́ ni aborí ò rọ́pọlọ gbé mọ́ sún mi o abẹ́ ò gbà mí ẹ mí o èèmọ̀ lára yẹ fi ń ṣayọ̀ ẹ ò bá rántí wípé ọ̀la ò jìnnà ọ̀la ò jìnnà rárá ẹ ò bá rántí wípé ọ̀la ò jìnnà dágínní dágínní dọ̀rọ̀dọ̀rọ̀ àròjinlẹ̀ ò sí mọ́ ṣé àpòrònú ti wá fọ́nì àbí orí ò tí ẹ lè gbọ́pọ̀ lọ́mọ abẹ́ ò tí ẹ wá gbà mí. kùnànà kùnànà kùnànà jẹ́jẹ́jẹ́ jẹ́jẹ́jẹ́. Say, say, say. Kunana, kunana, kunana. Uh. Uh-huh. ni polybokì ẹ̀ ló bọ́lá wèrè guess what hey ah mo ti dọ́mọ ìyá Charlie o àní mo ti di bìtìkó ọlọ́run ọba ń gbọ́ jésù gbọ́ wọ́n ti fún mi ìwé o <laughs> bẹ́ẹ̀ ni so nísìnyí mo ti dán mojú ọmọ nàìjà lápá kan bìtìkó lápá kan ah mo ń bọ̀ lamẹ́ríkà nìyẹn èmi kẹ̀ ah èmi ọmọ mi ti wọ́n fẹ́ bá bí ìyàbọ̀ tó <laughs> ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ní bọ́lá ọlọ́run gbọ́ mo rí kọ́mẹ̀ntì ẹ̀ wèrè ní ìṣòyìn létà says i'm just gonna call you back you know call you back <laughs> mo fẹ́ lọ jẹun ní ẹni ìṣàrí go get out <laughs> èmi ọmọ british wọ́n fẹ́ bá mi ya fọ́tò hey drop passport. Kale. ní sùúrù ní sùúrù ṣé o wá fẹ́ sọ fún mi pé o ti níyàwó. come on ọmọ pé ilé ayé tó ń wò yìí ó jẹ́ ni tí ẹ̀dá ò báyìí ti débi tó ń lọ ẹ̀dá ò kì í dúró yeah <laughs> mi lè wàrọ̀ fún ẹ̀wọ̀n kan àti ọ̀gẹ̀ mo máa ń ronú báwo ni mo ṣe máa lówó báyìí tí mi ní ti fẹ́ yàwó fúnra mi sọ̀rọ̀ pé ẹni tí ọlọ́run kò mọ̀ gangan ti dé ni bóyá nǹkan tó fà nìyẹn. yeah àbí kí la fẹ́ sọ. <laughs> you already know and that's why they call me J Money. <laughs> kí n má parọ́ fún ẹ bí mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ iná opportunity kan ló yẹ kó jẹ́ fún ẹ. but I don't know. anyway mọ́tò mi ni ara àwọn mọ́tò mi but g-wagon yìí ni mo máa ń wá jù ń sìn. g-wagon. mo fún gate man mi and the other one there mo fún driver mi torí ó lóyà sí mi gan. <laughs> yeah forget kò sáǹfààní tó wà nínú tí èèyàn bá lówó tí ò ná báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé lówó ìdí ni ẹ̀tọ́ yẹn kan ṣe máa ń pariwo pé set àwọn ọ̀tẹ̀ dọ́là nílé. <laughs> yẹ́ẹ̀ àwọn èèyàn kan náà máa ń sọ pé tó ti fẹ́ dárúkọ àwọn olówó tó ti ń dárúkọ Dangote ó yẹ kó máa dárúkọ mi náà. mo ṣiṣẹ́ débẹ̀ ni kí wọ́n tó máa pè mí ní J Money. so jẹ́ kí ọkàn ẹ balẹ̀ ilé ọlá ló ń bọ̀. yẹ́ẹ̀ ìwọ jẹ́ kí n mọ̀ tó ti balẹ̀ okay. I got you covered. Trust me. <laughs> All right now. Baby girl, ṣé o dé ṣọ́ pé bọ́bọ́ ìkọlù ní gbogbo nǹkan tó ń darúgbó? Mo ní ọkọ̀ ló ní ikọ̀ ó tún bí mi pé ṣé yóò ṣú ọ. G-Wagon, driver, eh, eh. gateman, eh. mansion nílé ńláńlá, ó mm-hmm. ṣú Babe fún mi lámbà ni now mo mẹni tó ní mọ́tò ọ̀dọ̀ obìnrin ló ń gbé obìnrin ló ń bọ obìnrin ló ń wọ ló ń raṣọ sí lọ́rùn gbogbo nǹkan tó ń sẹ <laughs> obìnrin ló ní. ẹ kí ló wá ń bùgà fún tó ń sẹ mo ní jìnnà ganan àwọn tó ń a ní Casanova lè yàn. àwọn ọkùnrin ti yà àwọn Ádámù rí báyìí. Oh. kí bá yọ ọkùnrin rí bẹ́ẹ̀. Ah, tó bá yá wọn máa bá wa é fà. <laughs> ẹ ẹ pé obìnrin ló ṣe kọ́sẹ̀ obìnrin láìpẹ́ obìnrin láìkò sí kí ni ká porí ibú tọkùnrin. exactly my point. ọ̀rẹ́ mi mo mọ nǹkan tí mo máa ṣe fún èmi amọ̀rú wọn mo máa ṣètẹ̀ ọ̀pù gbogbo rọ̀ yẹn. díwá gan máa ṣe <laughs> dry driver gate man lórí irọ́ ọkùnrin sọ́ra fọkùnrin. Hmm. <laughs> Oh my God. I'm rich. To God who made me, I'm rich. No. Tí wọ́n fúnra ẹ bá ti rí i, ó má ti mọ̀ pé náà bọ̀bọ́ yìí náà. Mo mọ yàtọ̀ sáwọn broke nigga. Wọ́n máa bọ́ sórí social media, wọ́n máa máa bẹ̀rẹ̀ sí ní àìpara wọn ní nǹkan tán tó. Ó ní ìdẹ́ mẹ́. No, tó bá lówó máa mọ̀ pé lówó. Ṣé mọ́ ṣe ṣe mọ ṣe mọ irú mọ́tò tí mò ń lò no mo dẹ̀ láì mọ ilé sí nàìjà kò sí fámìlì mi kankan nàìjà náà ibi ni mo kó gbogbo wọn sí so what are you talking about <laughs> ẹ jẹ́ kí n surprise gbogbo ẹ̀yin tẹ́ wà ní abẹ́ live mi léni lọ́lọ́run ti sọ pé orí yín máa bá yín ṣe ni mo fẹ́ fún each each person ní hundred hundred k no no no ẹ má ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Mm. nǹkan tí mi ń fẹ́ nìyẹn ṣẹjọ understand mo lówó nàún so kò sí nǹkan tó kàn mí social media mo kàn ṣe for fun mo mọ̀ pé mi kì í láìkẹ́ dò torójú máa ń tì mí ló máa ń jẹ́ kí n ṣe ò máa jọ yín lójú. Look at me. MMM, triple M, money making machine. hello baba. hello smoke. ẹ eh, baba. o máa ní láti kúrò níbi tó wà ẹ̀ ń sìn. ok ok kò sí wàhálà ń gbà yẹn kò ti lọ. kò dé lọ kọjá yẹn. ok ṣe same point yẹn àbí. yes same point Okay. ok kò sí wàhálà kò sí wàhálà máa fi síbẹ̀ ó ti lọ nìyẹn. mi ò fẹ́ fọwọ́ bò. Ah, ah ah baba yẹ kò trust me now ah kò sí wàhálà kò sí wàhálà mẹ ẹ eh, máa gbé síbẹ̀ ẹ̀ sìn all right. I'm good, you know. How have you been? Yeah, I know it's new year, it? We got so much to do this year. Wait, what's our first vacation? Seriously? Okay, you know I'm coming. Yeah, of course, you're gonna put me in your suitcase or something. Of course I'm coming. <laughs> yeah. Yeah, I'm gonna get it, don't worry. <laughs> Seriously. No way. <laughs> but babes, we'll talk another time, yeah? I gotta go. Alright, bye. Hello, Bobo. What's up? Yeah, hello, Soft. Sorry, kíákíá mo man, láti tó lọ yí tèèyàn kan láàárọ̀ ìgbà ìgbà ìgbà ìlú ààbò. Ok, ìwọ kúrò nílé yẹn sìn. boys máa pọ̀ ọmọ ẹ̀ mọ́ lólé ṣé ti rí yẹ that's good bó ti bó ti ṣe lé wọn yẹn ti dà but mo sọ fún ẹ náà ẹ èèyàn kì í da tó yẹ náà ìgbà tó ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ tó ń gbé wọn mọ́ra o ti understand yẹ ṣé àwọn nọ́mbà ẹ san wọlé náà báwọn nọ́mbà ẹ san tax o mọ̀ kí nọ́mbà ẹ ṣe kò sí ní ọ̀kan tó ń bẹ̀ ẹ ṣe náà o kò ṣe wọ́n lóore mo dẹ̀ ń sọ fún ẹ òun gbọ́ ẹ wò kọ́ tó ṣẹlẹ̀ ń sìn but má worry yẹ just leave that guy to me I will handle him gbàgbé ó máa jẹlẹ̀ I will get him hundred. copy down. ṣe lélẹ́yìn mẹ́ àwọn ọmọ tí mo ti bó káàdì bó káàdì mo ti ṣe gbogbo ẹ̀ mo ti náwó nára nára ẹgbẹ́ ẹ ti bìzàbìzà ó wà kókó zẹ̀ ah, mo ti rí ọmọ mo ti rí mi máa jẹ́ ṣe lélẹ́yìn ni ọmọ ah, ṣúgà up fọ́ọ̀kì náà you right babe? yeah i'm good and you? Uh, I'm, I'm, I'm okay i'm okay i'm okay. ó jẹ́ lọ oh, síbi tó fẹ́ lọ. Eh? wo. so gbọ́ yorùbá. <laughs> ọmọ gbàgbé o àwa kan múra wá nǹkan ni so gbọ́ yorùbá <laughs> ah, ok wàá ṣe nice one mo ti jáwọ́ sí ẹ lọ́wọ́ gan-an prime time àwọn ọmọ ti. Who is that? Call the police. Call the police. Call Call the police. Wait, don't, don't worry. Jesus, Jesus, please, you can take our phones. I have pounds I'm going to give you. Don't worry, please, don't kill any of us. Don't kill us. What do for you? where is MMM? MMM. olórí burúkú làwọn bèbè tó ti di pé wọ́n ṣì léwọ̀ ni a lè má padà pọ̀lọ́pàá um I think you just came into the wrong house there is nobody like MMM here please. olùkú ló ṣì níyà aláàyà ẹ. Ah, ah, jábọ̀ láti kó gbọ́ ọ̀kadà láyé sọ. ẹgbẹ́ yóò bá wò nígbà tẹ̀ tí gbọ́ yóò bá ẹ̀ ó dáa ẹ wo mo fi ọlọ́run búra mo fi gbogbo nǹkan tí mo búra kò sẹ́ni tó ń jẹ́ mmm bíi ó yẹ wá sí wrong place ni. mmm da. òkú ẹ̀yìn náà tún gbọ́ Yorùbá ẹ wò ọkàn mi ti balẹ̀ mo mọ̀ pé ọmọ ìlú mi ni mo dẹ̀ notice adìyẹ àwọn ọmọ Nàìjíríà àti ó jẹ́ fún ara wa ẹ lè jẹ fún mi mi lè jẹ fún yín níwájú Ọlọ́run àtẹ̀yìn ọ̀tá gbọ́dọ̀ kò jẹ́ rírọ ajá ò ní gbé yín lọ́mọ lọ. Mm jẹun ó dà pé o fẹ́ bẹ́ṣù jẹun lẹ́nu. mi má jẹ bẹ́ṣù jẹ mi àti ọkọ mi nìkan la gbé bí túnjí lọkọ mi dẹ̀ ń jẹ. ṣe bó sọ pé o mọ mmm. ìmẹ̀ tó ń jẹ mẹ̀mẹ̀ mi lè parọ́ fún mi. túnjí ọkọ ẹ̀ ó gbé owó àtọjà ó yá ṣọdà bẹ́ẹ̀. ẹ dúró ṣé túnjí ló ń jẹ mẹ̀mẹ̀ mi ṣé túnjí ń ta ọjà ni òkè. sọ̀gbọ̀n fún níwájú ọlọ́run àti ènìyàn ní àtúnjẹ àti ìmárí o ẹ mọ bọ́jú máa jẹ́ lọ́dọ̀ àpọ̀jọ́ ń gbé ni lóòótọ́ a máa ń ṣe nǹkan bọ̀ kó sí mi tí jẹ́ mrs kò jẹ́ mrs uncle kíní yẹn ń dùn mí ẹ máa pa mí lóòótọ́ jẹ́ fẹ́ pa mí ni. ó dà pé ìyàwó yẹn ọ̀run lẹ ti jọ máa ah, ṣe. ọlọ́run ò ní jẹ́ ewu ìṣàánú hmm? mi ọkọ ṣé mi ìfẹ́ mọ́ mi ìbálẹ̀ bí mo ṣe mi rí yẹn ó ń dùn mo máa kú lóòótọ́ ẹjọ́ ẹdúró mi mọ́ ẹni ẹdúró mo bọ́ ẹdú. kíni kedele you can't go in and no, I want you out of my life oh olùbí oh, àmì M M M. òǹranjó your god wọ́n wá síbi àwọn tìtẹ́ tẹ́jọ́ ń pe ọjà ó kù díẹ̀ kan pa wá ọmọ tó ń makeup ọmọ ọlọ́mọ wò ó wà lọ́sítù fún ṣọ́ọ̀kì wọ́n rún mi bó ṣe pọ́n kò ń sọ̀rọ̀ dem ṣó ti rí èyí tẹ́ máa ba Nigerians jẹ́ òun rèé ẹ máa wá sílùú òyìnbó ẹ máa lẹ wá ṣiṣẹ́ àmọ́ irọ́ ni ọjà lè wá ń gbé sori pé yorùbá ni mò ń sọ mi ò sọ òyìnbó kọ́lọ́pàá má bàa gbé ẹ wo mi ò fẹ́ rí ẹ ní around mi mọ́ àbí nílé ajé mi àbá around ilé mi ó gbọ́ àbò dáhùn ọlọ́pàá ti ń wẹ̀ o nǹkan tó máa pí ẹ̀ jù ni pé kó kúrò ń lu àjẹbẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí tọ́mádé wàá bá èmi tọ́ máa sọ pé wọ́n ń wẹ̀ máa mú wọn débi tó bá wà ní ó bẹ́tà kò tètè sá kúrò ń lu pẹ̀lẹ́ broda M M. Hello. Yeah, bro, I don't like all this so. I'm Ọmọ ṣe lélẹ́yìn now. I mean, like gbogbo nǹkan to mọ máa jẹ́ ká máa sáré kiri. I don't like problem. Kí la Listen, diaspora la yeah. yẹ. Mi ò lè ṣe ní I have to be careful. But yeah, So, and um, gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ọmọ pé nǹkan tá a máa ta lè ṣe báyìí wà wà lónìkan project. yeah oh that's fine that's fine yeah i'm just checking out from my hotel room right now ọdún mẹ́yẹn fún mi canada má wọrí ọdún mẹ́yẹn fún mi jájọ́ máa lọ. kí n dúró dé kájọ́ máa lọ canada kò possible mi ò lè dúró díẹ̀ ṣóun wáìn mi ni ọmọ mmm yẹn tí wọ́n bá mú ṣá ikú lè rẹ̀ ṣe títí ẹ̀. Eh bàbá àyà ẹ̀ èmi ló court fóun mọ́ létí ọmọ awo lọ sàùtíyá àpàdé lẹ́sẹ̀gbọ̀n èjì tàbí sàùtíyá ìyá ẹ̀. but kí lè ṣe àwọn obìnrin gan-an why do men get away with so much nonsense. lọ pàrọ̀ àná kí ló ń ṣẹlẹ̀? àǹtí. madam kí ló ṣe yín? ibà ń ṣe yín ni àǹtí ibà ń ṣe yín ni ẹjọ́ torí ọlọ́run kò ní dáa fún Súnkànmí àti kò ní dáa fún kò ní yẹ. back to sender ah! kí ló ń ṣẹlẹ̀? Ah, ṣé woman ìwọ àná máa ṣá. ṣé wọ́n mọ̀ mi kó dàbí ẹran orí rẹ̀ sí. excuse me ta ló dàbí ẹran orí rẹ̀ sí. Ah, kò ní bá mi ẹyẹ ọkùnrin máa ti ká. ẹyẹ pariwo ẹyẹ pariwo kí ló ṣe yín tẹ̀dà bíi bírèdì tó jábọ́ sómi. àǹtí ẹ ti ya wèrè fún mi kọ́kọ́. ẹ ti ń sinwin ẹ ṣe máa sọ mí pé mo ya wèrè ṣé mo ní kó dàbí bírèdì tó jábọ́ sómi ni. àǹtí ah, ah. ẹ má wọrí ṣẹ́ni mm-hmm. ó ń kó mi jẹ́ bẹ́ẹ̀ ẹ kò fún mi kọ́kọ́rọ́ mọ́tò yẹn. kò lè fún ẹ ní kọ́kọ́rọ́ fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ọkọ mi. mi ò gbà kí lọ́wọ́ ẹ. ṣé o mọ̀ pé mò ń sọ fún ọmọbìnrin mo máa tẹ́ ó yá mu fún mi. mọ́tò tí wọ́n ń pè spare tire kan tí mo rí rà sí mi ọmọ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ yìí lọ́ra gbogbo mọ́tò yẹn. sunkún mi bóyá o understand mọ́tò wa ta máa ń páàkì. mọ́tò ẹ̀wò ni mọ́tò ẹ̀wò ni mọ́tò ẹ̀wò ni mo sọ fún ẹ mo ní ọmọ yìí lọ́ra mọ́tò yẹn spare tire ni mo rà and tire tí mo dẹ̀ rà fairly use ni kì í ṣe tuntun. now listen for your information ṣùgbọ́n gbọ́ I am done with you kò tiẹ̀ mo ti ń kó lọ lé wa. Ah, ah. jókòó. sùlíyà. ṣé òṣèré bó ló ń dìde lọ jókòó. Ah, ah. Toyib. ìyẹ́ ilé ìṣẹ̀lẹ̀. Sùlíyà ọmọ ọ̀dọ̀ ló gbé sẹ́sẹ̀. àwọn sọ̀rọ̀ láì mú sọ̀tọ̀ lọ́jọ́ Sùlíyà ni wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ ṣó ti gbàgbé pé ẹrú ni bàbá ọ̀nà ló jẹ o get so bó ṣe wà ó yìí máa dìyàwó nínú yìí. <laughs> kò síbi tí mo fẹ́ lọ ṣàánú mi. o nílé bàbá mi. àfisára mi lè jẹ́ kó bà tèmi jẹ́. nítorí ṣàánú mi. wọ́kẹ̀rẹ́ òun tí yé òun pa ọmọ yẹn bó ṣe ṣe ń wo yẹn mo ń gáàpù mi ìfẹ́ gbígbó ọmọ rí gbágorí ìyá gbani mo fẹ́ kó jẹ́ pé àlùbáríkà oyún yẹn kọ́kọ́ wáyé látara kó tó lọ sọ́dọ̀ ẹ̀ ìsára ah, o ṣe mo dúpẹ́ o nípa àjọba dé yìí jẹ́ ká pè é àwa àwọn. àtọyìn ah, jọ torí ló má ṣe rẹ. sọmọ iye yẹn tó ti fẹjọ́ mi sùn. àfisáyọ̀ ah, sórí lọ sọ́dọ̀ àwọn bloggers again sọ pé mo ti ní ah. e mo fọwọ́ sí yẹn. Sister, I guess it's because we're in the men's Bullshit arrogant bullshit. ṣé kí n sọ fún ẹ inú máa ń ru mi tí mo bá gbọ́ pin in the men's world. má sọ fún mi pé kò sí kọ́tà fẹ́ ṣe. Ah, ah, ọwọ́ oṣù tó ṣẹlẹ̀ nílé tó lé kọ̀ wọ̀nyí àwọn òkọ̀ the the family was normal títí tó fi divide òun ló affect generation wa lọ yìí. and ṣé kí n sọ fún ọ I would not sit and watch a man treat me like rubbish. is strive hard, make money, be independent, and treat men the same way they treat us. Well, sister, you know you are making sense, right? ṣèbọ́kùnrin máa pay, I want to call lọ́wọ́ lè ṣe nǹkan tó nasty ẹ tóbìnrin bá ní owó obìnrin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. mi understand the what i am saying in essence is ọmọkùnrin máa living bìlíìfù pé àwọn nìkan náà wọ́n lè fi obìnrin méjì mẹ́ta mẹ́rin ọ̀jù bẹ́ẹ̀ lọ sábẹ́ òwúlé kan náà ẹ èmi náà fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí mo fẹ́ fẹ́ ọkùnrin méjì sínú ilé kan náà. <laughs> but stem ẹ mọ̀ pé kò possible. kí ló dé tí kò ṣe possible with my wealth my status my connection ṣe báwọn ọkùnrin máa ń believe pé owó nìkan lobìnrin mọ̀ èmi náà fẹ́ẹ́ fi yí gbogbo ayé pé obìnrin nìkan kọ́ ló fẹ́ràn owó ọkùnrin náà gan-an ó fẹ́ràn owó and then olówó ṣòro owó tán pàdé ẹ ní pẹ́kà ó sọ fún ẹ. aláyé kí ló ń ṣẹlẹ̀ ìgbà ló wọlú. ẹ̀gbọ́n máa ti dé ti pẹ́ ah, ah. onítorí ẹgbẹ́ so have you come to stay àbúkọ wa ṣọlódé ni. yeah for now I come to stay. gba àwọn pọ̀gbọ́ tí mo rí ẹ pẹ̀lú ń jẹ́ ìṣọ́ra pẹ̀lú àwọn guys yẹn o nígbà tó wọ́n kọ́ wa last time àwọn boys yẹn wọ́n ń ṣe ọmọ rẹ o àwọn boys yẹn máa ń tagbá náà ta gbogbo ẹ̀ tán wọ́n ti já ẹ tán ìlú yìí tó bá ṣe dé ó yẹ tó bá ti mọ tó ń gbọ́wọ́ sí ọmọ máa lè fà àwọn kan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ rí mò ń jẹ́ ẹ sí ní o mò ń jẹ́ ẹ sí tó bá ṣẹlẹ̀ mi ò ní bẹ́ẹ̀ dá sí o àti tẹ́ òyìn tèmi owó tèmi mo yí ẹ ṣá. ẹ̀gbọ́n máa tún máa rí yín náà. all right that's the problem all right. mo láwọn bọ́ ìṣòro ń bá pẹ́kà mi yẹn ọjà ló ń ṣe mo sọ fún ẹ pé kó má sùn mọ́ wọn I told you all this so why you just put yourself in mess so why you saying all this now there's no way I can help you because tọ́lọ́ ti listen sí mi sí gbogbo ìgbà tí mò ń bẹ sọ̀rọ̀ wípé to bá ṣe dé ìlú yìí to bá ibi tó bá dé sí at least tó bá fi ibi tọ́wọ́ ń gbé sí at least you, you will have your way but now you put yourself in problem now I don't know what you want me to do there's nothing I can do right now. come on Alex guys. no no no no no no no no. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n now. Sorry, can I make use of your phone? Phone? Yeah. Like phone? Yeah, yeah, phone. Phone. Seriously? Like, these are haunted. I mean, it's not a call center. Yeah, I know, but I just go back. Wow. Sorry, Eje, eh, eh, sorry for my new phone. You're talking to my lot. As I said earlier, sir. Okay. Nigeria. Okay. i didn't to buy a coach of any man. Oh! You mean my G. I have to pay, right? Of course! Oh, come on. My G! <laughs> My G! You don't share problem. You don't a problem. No problem. Good, good, good. Mm. But problem tí mo ní ni pé mo ní náírà lọ́wọ́. Mm. Mo sọ fún pé mo ṣe ń bọ̀ ní ṣe máa rí èèyàn bá yín ṣe euro, right? Èló lè máa ra card. It's okay, no problem. I'll sort it out. Five pounds ni. Yeah, five pounds. Yeah, you are two now. Or oh, three kids. Don't worry. Oh, you are two here Don't worry. Yeah, don't worry. Uh, let's uh, try, uh, try. Yeah. I think we're rooting for my mood idea and total. Of course, I'm. Let's see me go. Let's go, bossy one. Thank you. You're welcome. You're welcome ti kú òun lo ìtìpẹ́ mẹ́ mm-hmm. ah, láti ah. kékeré ọkùnrin oh, o <laughs> gbogbo àwọn Yorùbá tí mi ń sọ yìí online mi ti máa ń kọ online ti ń kọ mm. ojú ẹ̀ tuntun àtúnrí àìmọ̀ program tó máa ń ṣe Yorùbá léde wa so ibẹ̀ ni mo ti máa ń kọ àwọn nǹkan tí mo hàn yìí. maji thank you five pounds. Yeah, Teju ẹ ọ sọ oh sorry oh ní nọ́mbà yẹn mo gba fóònù èèyàn kan fi kọ́ mi ni mmm ló sọ̀rọ̀ mmm no mmm yeah like money making machine yeah? I'm, I'm, I'm sorry I'm sorry mo ṣe mo ṣe dínà ìjà náà ni so mo wá fẹ́ káríra. má kọ tẹjúmọ́ court fún wọ́n tiẹ̀ ṣe gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà ẹ̀mí ẹ̀mí stay hotel ni mo kàn ni mo yà sí kó ń ṣe pé mo lọ́ọ̀dì síbẹ̀ mo ti lọ́ọ̀dì ẹ mo fẹ́ kárí ra kakùn tí ẹ lè sọ̀rọ̀ nìyí ìjọ tó yọ lọ́n tra ìjọ. Okay. yeah, you... so, uh, okay. Yeah, on here. Yeah, mm. so, sorry, can I? Yeah, I'm Oh, thank you. Thank you. Uh, yeah, thank you. Ṣé mo lè get omi? I'm tasty. Omi? Yeah. Five pounds. Okay. A ṣì lè yọ́nú ẹ̀ náà. Lára ká ẹ̀kọ́ mi o. Wọ́n ní ọdún wa ti fi mí lè bẹ̀rẹ̀ àti ṣe àwọn sílẹ̀ bẹ̀rẹ̀. mi Sorry, sorry, sorry. Yeah, yeah, yeah, yeah, yeah. Why, why? Yeah. Oh my God, I think it was me. Oh, Hello, Taju. Oh, mo, mo one. You know, Beno ni mo wà. Ẹ wọlé, inú bẹ̀ náà ni mo wà. think she's here. Oh, good. That's yeah. good. That's good. Then we know. Americana, Londoner, and English. Londoner. <laughs> hey, Maji. Yeah. babe. What's up? What's up? Ṣé mi ló ń what's up? Ẹ̀mẹ̀, Choto tó yọ ọlọ́run, mo fẹ́ understand ṣebí UK ló yẹ kó wà ẹ kí ló wá dé Naija àlẹ ìgbà tó dé Naija kí ló dé tó ṣe jẹ́ pé èmi ló kọ́kọ́ pé kí ló ṣẹlẹ̀. I'm sorry. You're sorry for. Everything. Okay, everything. Yes. ẹ ẹ everything dá mi lóhùn. Um, well tí mo ṣe dé náà ni mo ní kí n kí n pè é. ó ní kó pè mí kí ló ṣẹlẹ̀ kí ló dé bá ní láti sọ̀rọ̀ náà. ọgọ ọgọ òṣìwò ló fi ìpè àní láti sọ ọgọ òṣìwò ló fi ìpè àní láti sọ. Oh, I'm shouting. I'm sorry. Actually, kàn ṣe pé bóyá mo mọ̀ mọ́ block number yẹn. Okay. You know, things is not is not easy. Oh. Then o lè expect kò jẹ́ pé torí kò fún mi lówó mo wá travel màá tún máa gbé bùkátà wá báyìí so I just have to try on my own like pé okay láti get away ìjà pé easy bẹ́ẹ̀ yẹn náà so láàrin mi àti àwọn tí mo fẹ́ get wé lọ́wọ́ wọn ni àwọn white so òun ni wàhálà ti ṣẹlẹ̀ tán ṣe deport mi nìyẹn. ọ̀ oh! deport ẹ̀ ẹ̀hẹ́n I see mo ṣáà sọ náà o ò lè dé kó kẹ́rù kó kẹ́rù wá kó wá ní pé òun wá fẹ́ pè mí nígbà yìí lọ́kọ̀ tó fẹ́ pè jẹ́rìí tó búrọ́ọ̀mù ọbẹ̀ will you shut your mouth mo ṣì sọ̀rọ̀ will you zip it ọ̀rẹ́ pò pè mí nípa deport ẹ̀ wọn ò tí deport ẹ̀ ó ṣẹṣẹ tó bó ṣe ìkan tó múdé lélẹ̀ ó ṣe rí ìkan múdé báyìí táwọn ọmọ tó wà gbé nàìjíríà tó fi ìmọ̀lẹ̀ ọ̀run ló pè. kí ló kọ́ mi pé lọ́wọ́ yẹn wà ṣé jẹ́ kó mọ̀ pé scammer nìyẹn jẹ́ kó mọ̀ pé òun scam o scam. scam mo ti explain fún ẹ bó ṣe jẹ́ mi sọ́ọ̀rì nígbà o fẹ́ lọ ṣiṣẹ́ fún mi àbọ̀ máàdì ṣé náà kàn ó tú lórí ẹ̀ tó jẹ́ kó wọ́n ọ̀bẹ èdè ṣó kúrẹ́sì ni ṣó torí ọlọ́run èmi you mean me tẹjúmọ́lá èmi ló fẹ́ ṣiṣẹ́ fún ṣé ìwọ tó jẹ́ pé èmi mo sponsor travelling ni ó wá fẹ́ ṣiṣẹ́ fún mi owó ló ní tó fẹ́ kó wà tó máa jọ mí lójú àwa rí tó ní pé ìwọ àtọwọ́ white ó wí pé ah, no no no no ó stoop ara ẹ̀ sómi tó ló fẹ́ gba ìwé ìwọ àtọwọ́ white wọ́n ti bẹ̀rẹ̀ drama pẹ̀lú ẹ̀ ẹjọ ẹ nítọ́ ilẹ̀ bísítọ́ ìṣẹ̀lẹ̀ tí kẹjẹ́ kó máa sùn bẹ̀ kò sáyè bẹ̀ ẹ kò lè sáyè bẹ̀ ṣé kí n sọ fún ẹ bóyá in case ti memory ẹ bá ti flush ó níbi kan tó jẹ́ nǹkan ọmọ dálẹ̀ sọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ọ̀rí bí gbé sí that is abẹ́ bridge so you go under the bridge. Maji, Dona. Yeah. this is your house. Yeah. darling oh. kí ló dé tó jẹ́ ọ̀kan lọ drive ta lè léyìí tó múra bí àwọn tó máa ń lọ wẹ̀rànkú ní zoo yìí. and is that why you speak to my visitor like that. are you are you okay. i ain't talking to him anyhow ntumi kan wò ni mi because the last time ti ń lọ zoo àwọn tí wọ́n máa ń wo ẹranko tó máa ń wo animals bí wọ́n ṣe máa ń múra rẹ̀. hey excuse me man. hey man. mo ṣe ń bọ̀ látà abroad ni man. Oh, oh, I'm, not, I'm, not, I'm not used to that anyway. That's the problem. That's your own problem. So, so uncle, nǹkan tẹjọ́ lójú mi ni mo sọ yẹn mi ò ní any problem But This is my wife. Can you, can you, for once? Jay? Yeah, she's my wife. Can you be, Èmi ni ọkọ Can you be, Jay? And you, this is my house. You don't just speak to anybody anyhow, okay? First time to my baby by Lily. ìwọ náà. You do not address my visitor anyhow. Babe, kàn ṣe pé bẹ́ẹ̀. Can I have my key? yẹ máa káàkiri. ojú bọ̀bọ̀ ilé ó jọ police dog. follow me. mo mọ nǹkan tí mò ń sọ. sí hello hello ṣe jẹ́jẹ́ o rọra tẹ̀lẹ̀ o ilẹ̀ lójú o ilẹ̀ lójú má tójú ilẹ̀ mọ́lẹ̀ o. bí ìbò tó láti sọ kọ́kọ́ wọn sálẹ̀ lè tó jókòó. Anyways, um, what's the exit? pay for sponsor travel, and all of that. Oh, Baba you guys. What do you mean by good? Digger? Ah, ó ṣe jẹ́ kí n sọ̀rọ̀ tọ́kọ tó No babe, I ń ta mí fún ẹni náà. Bàbá tó sọ fún kìtì ẹ̀ báyẹn nígbà yẹn tó Okay, can you let me talk please? <laughs> and Emily.

money. Who's that? Now listen to me. Ellen will be staying here with us till the wedding on Monday. Ṣé àpòrònú ti fọ́ ni? Àbórí ò rọ́pọlọ gbé mọ́. Ṣé àpòrònú ti fọ́ ni? Àbórí ò rọ́pọlọ gbé mọ́. Súnmi ò. Ojú ẹ̀ dẹ́rù bà jail. You're going have to live with Please, babe, just come on. Let me tell you something. Ellie Kelly. I repeat, Ellie Kelly. So that believe and was going to oh, you can as well use the door. You have a choice, I guess. Yeah. And, um, Jim, Mami Pringle will mess with look at me. Ojú ẹ̀ ó máa bọ́ tòótọ́. I promise you because of you ṣe àrídìlẹ́sì tó ti So, so Ṣọmọ so mo so ṣáà, do you know where I am? Do you know? lokaci mace ma sun biyu horo don ba su kuma ṣe àpòrònú tí fọ́ni aborí òrọ́pọ̀ lọ́gbẹ̀mọ́ ṣe àpòrònú tí fọ́ni aborí òrọ́pọ̀ lọ́gbẹ́ mọ́ abẹ́ òwà gbà mí èèmọ̀ lára yẹ fi ń ṣayọ̀. mo ti jí tipẹ́ náà. tó o bá tètè dìde bẹ́ẹ̀ yẹ kó lọ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nílé kó fọ gbogbo toilet àti ah. gbogbo bathrooms. kí ni reason tó yẹ jẹ́ mi ni mo máa máa máa máa clean gbogbo nu room ma lọ máa máa fọ toilet why idiot tó wà nínú ilé ńkọ́. kì í fọ fúra mi nínú ilé mi. babe náà ṣe bó láàbúrò tó máa bẹ tí mi bá dé síbí lánàá ńkọ́. Fún mi sómi bọ̀. Jọ ṣé o wá dé mọ́ni nínú ilé Mo ti gbọ́. So mo máa ní láti lọ fọ tọ́lẹ̀ tẹ́ǹsìn. Máa clean gbogbo nínú ilé ẹ̀ torí pé mo wà nílé ẹ̀ àbí. No no no problem. Kò sí wàhálà mo ti gbọ́ máa ṣe. a ti fi ilé ayé yìí sílẹ̀ fún ọmọ ènìyàn lẹ́ẹ̀kan péré láti kú. ẹ jọ̀ọ́ mú wa smartic mo kàn ní kí n wá sọ fún ẹ kó bá tún kàn mí sọ̀rọ̀ pé kó ṣe tèmi or else oh hope this is not what you're looking for. kí kí lè mú yèélà mi fún kí ni yèélà mi ṣe lọ́wọ́ yìí. nonsense kí ló táwọn ọkùnrin rí báyìí ná irú ayé burúkú wo nìyẹn. àṣẹ lọba máa ń pa kí n tó ka one to three ó yá gbà báyìí sí kó lọ kó o gbọ́ ẹ. ìwọ nìkan fẹ́ máa dágbé gbogbo inú ilé you are just a shameless man mo ti kọ́kọ́ regret ọjọ́ tí mo mọ̀ ẹ́ láyé mi. mi ì láìkìtì ju tẹ́lẹ̀ mi ì lé ní mo hate ẹ̀ gan-an. ò ṣe mọ́ ni mo sọ i'm tired of this marriage ṣé wọn kì í nọkọ ni mo nọkọ ni màá mi mo bá ìfẹ́ pa mí. so ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbà tí mo máa dé ọ́fíìsì láàárọ̀ tó fún mi ni mo bá lọ́fíìsì wa nineteen ni tó fún mi wọ̀d ọ́fíìsì. ìwọ kọ́ ni mo rí lójú àlá tọkọ mi ń kiss tó ń ṣe báyìí. ó jẹ́ fi odidi ilé ẹ lẹ̀ báyìí ó dẹ̀ ń bọ̀ ó wá bọ́kọ ẹ ẹjẹ yóò kọ tí mo respect ni mi ìwà òkè ọmọ ojú náà ni mi o mo máa wọ yín gangan ni. ká ní mọ̀ pé psychiatric ló ti lọ mú ìyàwó ni mi ò nígbà kí wọlé lóòótọ́ ni ìyàwó ẹgbẹ́ girlfriend ẹ̀ létí ló tún dá pátí rú. ó yẹ kí n gbá etí ẹ̀ ní kó rí bó ṣe rí. ẹ̀gbọ́n bọ̀dà sórí yín pé ṣẹ́ẹ̀dẹ̀ gbé jálọ pé yín kọ́ lọ náà. ṣé tẹ́lẹ̀ ló ṣe bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. báwo ni mo ṣe ń bẹ sọ̀rọ̀. farabalẹ̀ aláyé yìí náà kánìjẹ́ pé mo ní irun ẹ ló yẹ kí n nu ẹbí ejò ajẹ́ ni. onírun ta nílé. ìwọ kò ní dáa fún ẹ. ìwọ ọmọkùnrin máa rí wèrè. Ah, ah, ah. ọ̀ lè yé o. àbúkẹ́ àtọ́lọ́yẹ̀ ṣọ̀ṣẹ́ wúkọ̀. Okay, okay. Guess what? Kolawole, all the way from Lagos, the biggest Nollywood actor, is right in Manchester at Anko Car Sales Prestige Center. Guess what? It's a lovely day today. Tell me what you want. We've got over 100 cars in stock. Name it. From Land Rover to Mercedes to BMW. We've got them all. We've got two locations in Manchester. One right here, the Prestige Centre. And we've got another one on Oldham Road. We've been in business for over a decade. Tell me what you want. We've got finance. Log on to our website, Anko Car Sales. We sell quality cars. We do car finance. We do a PCP, HP. Tell me what you want. We'll get it for you. This garage that never cut corners. We sell them like chicken. And with them like a real chicken. And it's another one. Sou! What's that? What's that? Gba tó mọ̀ pé fẹ́ jẹun, wáyé tó ṣe ní pé kí n wá sínú yàrá ẹ̀. Àná mo jẹun náà, mo kàn án. Mo kàn ń jẹun lákùnfẹ́ o. Ọ̀gá ẹ̀kí kan jẹun ni. Wọ́n dẹ̀ ṣe kọ́kọ́ pé. Come now. But why are you like this? Ṣé máa gbélé mo jẹ mọ́? Why am I like this? In my house, my food. Babe, can you, can you stop? ká tó sọ̀rọ̀ ẹyọ kan in my house ká tó sọ̀rọ̀ kan nínú ilé mi. Oh, because it's my house ṣé mo parọ́ ni wọ́n ti pọ̀ tẹ̀ni náà ó dẹ̀ níbi tó máa lọ probably uh, ó dẹ̀ níbi tó máa lọ òun kò fẹ́ jẹ́ kó mọ̀ pé ibi apá ẹ ìyá dẹ̀ máa jẹ tó bá bọ́ síta. Ah, idiot wo ló ń kanlẹ̀kùn bẹ́ẹ̀. Ah, ah. èwo ni idiot ó bá mi kọ́lé ni wàá ṣe ní ìdí ọṣọmọ yẹn tó ń kọlẹ̀kùn ṣọmọ bóyá àbúrò mi ni. àbúrò ẹ ṣe máa wá sẹ́nu ọ̀nà mi náà ló. Ah, jọ́pọ̀ yẹn àbúrò mi ò ṣe nílé ìwà sẹ́nu ọ̀nà. nítorí wọn. she has access to everywhere in this house so you do not dictate to anyone. I'm sorry. wọ́n ti fara máa ní ẹ̀mí ọkùnrin fún yẹn o. you see what I'm talking about. ìdásílọ́kùn yàrá mi. kí ni nǹkan tó fẹ́ kí. bẹ́ẹ̀ rí ẹ̀ ní sùúrù ìbò ló ń bọ̀ ó lè farabalẹ̀ náà. bẹ́ẹ̀ni mo wà nínú ilé ní sọmọ alálà kan aláyẹn dẹrù bàmí bákanbákan so mo lè dá dúró sẹmọ sínú ilé mo wá ń try láti wá ẹ káàkiri mo wá discover pé ibi yìí ló wà. okay, I'm understand. it. Oh my God, J-Money, yeah. J-Money, J-Money, are you okay? Yes, I'm okay. This is my room. This is my room. So what are you doing here? In our house. Are you mad? i'm not mad. báwo mọ̀ pé mi ló ń kàn lónìí náà ṣé tàtó ń kàn ṣé mo wá bá níyàrá rẹ̀. ọ̀pọ̀ mo sọ mo ní mo ní àlá ni mo ní àlá ni mo ní àlá ni. jimmy can you calm down olalabi okay fine understood so ọmọ nǹkan ti ṣe àtàlá tó láwo whatever thing tó wí lójú oorun can you just please go to your room mo ń bọ̀ wá báyìí. Baby, I don't want to go. I want to be with you because I'm scared. Are you mad? I'm not mad. No, are you, are you, are you, are you, are you alright? wọn ló tẹ̀lé to calm down wọn ló sọ kọ́kọ́ sọ̀rọ̀ wọn ló ní pé kò ṣe pé torí pa ìwà ní nàìjíríà ni jọ́sẹ̀ ló ṣẹ̀wọ̀n ní ti mọ ọ̀kan tí mo máa ṣe fún bọ̀bọ̀ ẹ̀. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ mi láì gbogbo drama tẹ̀fẹ́ bá mi máa perform yìí o because it's late ẹ̀rẹ̀ pariwo. ṣòtẹ́rì nǹkan tó ṣe no ṣòrí nǹkan tó ṣe lẹ́yìn ẹ̀ estate làwọn á pariwo mi mọ ibi tó ti rí ní ọ̀sà. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ mm. Hey, baby. No, I'm actually calling MM. Can you just calm down? Okay. That's your call mad dog look at you. mad dog when tó pè your mad dog ṣe mo táìtì tó yẹ kí n fún now let me tell you something in case you have short memory bí mo ṣe Jackie ń sọ you were deported you are staying in my house as i detect who lives and who goes okay. now you got a mashelele this is my decision. okay baby. o ti ní kò fẹ́ yeah i don't want to go anywhere i want to be with you for life. I want to be with you for life. Anyway, tó bá wà ní mo Zip it. It's fine. Because you are the only person I love in my life. And it won't. No, ní pé kó bọ́dà because it's glaring. Yàrá ẹ̀ ta fún ẹ lélẹ̀ ní pé kó máa sùn sí. So you know ìwọ tá a máa ṣe lélẹ̀ àjọ máa sùn bí báyìí. So no, you no, no, no, no, no, no, no, no. You can't do that to me. I I I can't do to you. Kọ̀rọ̀ sí kọ̀rọ̀ sí to, to, to sick of Seman. You must be mad. I'm not oh, you, you, you are, you are mad. I'm lawyer. No problem. Do whatever you want. No problem. No problem. No problem. So, Jay, show me sùn? You good? Yeah, I'm good, baby. What? what?

So what is about the fair from animal? Miss Sugu, no I'll be by now. So my what kind of Ìmọ̀ gangan lọ́mọ aráyé fi ń ṣàyọ̀. Ṣé àpòrònú ti fọ́ ni? Àbórí ò rọ́pọ̀ lọ́dún mọ́. Ṣé àpòrònú ti fọ́ ni? Àbórí ò rọ́pọ̀ lọ́gbẹ́ mọ́. Abẹ́ ò wá gbà Ìmọ̀ láráyé fi ń ṣàyọ̀. Can you imagine? Kí ló dé tí mo ṣe pé kọ́ wá jí ẹ? o ṣì ń sùn o ní pé láàárọ̀ kùtùkùtù please give me time. past eleven. past eleven do you know that at past eleven tẹgbẹ́ yín ti jí látàárọ̀ tó ti lọ síbi iṣẹ́ ṣé mo kọ́ tèmi ti ṣe láàárọ̀ yìí ni mo ti lọ síbi iṣẹ́ mo ti padà mo ti wá get prepared o wá sọ fẹ́mi pé ìwọ ṣì ń sùn. are you serious? jẹ́ kí n lọ sùn tí bá ti jí àmọ́ sọ tèmi i want to sleep. come back here. kájà síbí báyìí. I'm talking to you as well. Nǹkan tó sọ ni mò ń sọ fún ẹ. You mean girl? You said man and I said girl. Mo fi Ọlọ́run ọba bẹ̀yìn. Can you can you guys just stop? I do not want drama this morning. I don't want it. I'm not here for any drama, baby. I'm not here for any drama. Òun ló ń perform drama. Má lo òun fún mi mọ́ o. Really? Yeah. Ẹni kí n lò fún ẹ? Yes. O mọ̀ padà nígbà tó ń bọ̀. You see, I'm not cut out for all this nonsense. Tẹ́ ẹ bá mi ṣe yìí. It's fine, baby. That seems like you bid Sorry, darling. Good morning. What was it? Hey, you, you know what? Can you guys just sit down? ẹ lè jọ torí alone for the minute tó jẹ́ pé màá fi sọ̀rọ̀ please gbogbo drama tẹ máa match again. don't even start. now kí n tó go on mo fẹ́ àdírẹ́sì yẹn mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ yín tí máa fi ṣe tán i mean tí máa fi bá yín sọ̀rọ̀ tán i want total silence except i ask you to talk anyways. can we pray please. for. oh sorry for peace. Oh. Okay, now the question here is let me start from you, Jay. What's your plan for me? Like, oh, understand the question. So, do you want me to rephrase? Yeah, I, I understand what you're trying to say. <sighs> It's a very lovely question for me. But to put an expected question by, I have a good plan for, for us. You know, uh, plan mi ni pé wa ká jọ máa gbé lémi àti ẹnìkan tí ò ní sí you know tí ò ní sí àwọn ọ̀tá tí ò ní sí àwọn ọ̀tá máa rànjú mọ́ yàn kó yàn mọ́lẹ̀ or something tí ò ní sí ẹ̀ńbẹ́ táwa méjèèjì jọ máa tá máa gbé ní lọ́kọ láya ìnáwó tá a dẹ̀ máa fi bímọ mẹ́rin tí mo ní plan ẹ̀yà máa bí. It's funny because life, life is very difficult for the blind life is very eh? difficult yeah. for the blind. ó fọ́ ènìyàn kéèyàn pọ̀ um, dìsẹ́ sólò kéèyàn léèyàn máa bímọ mẹ́rin láyé ta wá ń sìn báwo lè fẹ́ tọ́ wọn no no i'm not saying. ṣé a lè bímọ mẹ́rin kò sí nǹkan tó pẹ́ fourteen ni mo ń sìn mi bí. níwọ̀ tó lò ó. fourteen ni mo ń sìn mi bí so please hello. ìyá ti mọ̀ pé fourteen náà bíbí gbọ́ngàn owó tó ìmọ̀ yìí. mo ti ń tijú ẹ̀rọ pé látàárọ̀ tí o ṣe bọ́ta ó dúró mo dúró but kò tó ni mo ti jókòó so please ẹ jẹ́ ká maintain ara kíkà kó maintain standard yẹn. can you just can you just shush can you just shush. Thank you. Oh, sorry babe, ìjọba olú ti rájá. No, báwo ló ṣe rìn tó fi pàdé irú ẹ̀? Báwo ló yẹ fẹ́ wọlé? God, ẹ̀rọ yẹn ṣe mi o. Mo máa break record kí n tó kúrò nílé. Now, um, Emin, kí ni plan ẹ fún mi? Lákì máa dáhùn lójú àwọn èèyàn. Wọ́n láti jẹ́ láàrin èmi àti ẹnu létí oníṣẹ́ ìfúnpẹ́. Can you listen to that? See man, I ain't gbádùn. I'm not talking to you man. I ain't gbádùn man. No, what, what's wrong with you? I'm, I, I ain't gbádùn. I'm not talking to you. See, I ain't sick. Can you say that? I am sick. I am bad, man. Wá ti mọ̀ kó sick. I'm not talking to you. I am bad. Tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ straight, má máa gbẹgbẹgbẹ. No, no. What do you mean by that? I'm here, you are here. Mo jókòó kó tó Jay, can you can you calm down? I'm, I'm trying to calm down. Please, ah. please calm down. Ẹ lè jọ torí olówó, ẹ má dà It is too early for all of this. Ẹ má fún mi ní headache, mo travel. You guys should stop this. Now please, over to you, MM. Mo ń gbọ́ like i said eh, ṣe mọ̀ pé èmi ní plan tó pọ̀ but for now kò sí nǹkan tí mo lè ṣe because data ti gbà tí n ti dé eh, ìwọ náà ló ń tọ́jú mi àtìgbà tó ti deport mi. ẹ̀ńtọ́ deport plan wo ló fẹ́ ni. babe think about it. o oh, travel rí mẹ́ndé mi tó máa ń wọ yàwọn deport yẹn. man man man mo travel rí tó bá fẹ́ sọ̀rọ̀ sí mi sọ̀rọ̀ straight mo travel rí. ibo ló lọ rí no kò sọ́rí ah, no kò sọ country tó lọ rí lẹ́yìn nàìjíríà tó wà. man man travel na travel okay mm. by plane by road travel na travel. like like ẹ̀yin méjèèjì ẹ frustrate me you guys are frustrating me jay can you allow him mm talk so mo ń gbọ́ ọkọ tó ń sọ. thank you my love so kàn fún time díẹ̀ kí n fi get ara mi so tí n ti bounce back so màá wá ṣèwà sọ fún ẹ pé ok plans tí mo ní nì ẹ̀mí lè má sọ̀rọ̀ náà lójú irú àwọn èèyàn yìí ni àwọn plans tí mo ní mi lè sọ́nsìn. babe babe babe uh, let me just go straight. I said the first time I I I discover you I I discover you beautiful things the the the the the very, the very first day I set my eyes on you I I I, I uh, sorry. so níwájú ọlọ́run àti àti àgbọ̀dọ̀ pé jẹ́ ìrora the first day tí mo ti rí ìrìn rò lọ́kàn mi pé ẹni tó wùn mí láti fẹ́ lọ́kàn mi lélẹ̀ ẹni tó wùn mí tí mo fẹ́ lo gbogbo ìgbésí ayé mi fún lélẹ̀ key tí wọ́n fi ń ṣílẹ̀kùn heart mi náà I want to give it to you and I want you to give me yours and I promise you baby baby see baby see I promise you baby you will never regret it. You will never regret it baby I promise you baby. I love you. I love you. I love you so much. I love you so much. I love you with all my heart. I love you. I love you. I love you so much. I ain't grabbing, man. I ain't, I ain't grabbing, man. What the You're mad, fam. No, you're mad, fam. Mad, fam. Mad, Mad, fam. Mad, Mad, fam. Mad, Mad, fam tí o dán. bàbá mi jẹ wọ́n ti sùn. mi ò dé sọ́dọ̀ mi ò bá yín sọ́dọ̀ mi. sọ́dọ̀ tó ní mi ò bá yín sọ́dọ̀ mi. bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bí ọmọ nàìjà yìí i'm local. ok ok jẹ́ kí mi àti ẹ̀. i'm from Mushin i'm local. i'm gbàdùn man. ọmọ ọmọ ògbómọ̀ ṣọlé mi rí yà. i'm gbàdùn man. i'm sick. n kúrẹ̀ fóbìnrin for God's sake. n kúrẹ̀ fóbìnrin. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ mi ò tẹ́lẹ̀ ní àdìmẹ̀ mi ò mọ báyìí ṣe ń bẹ̀. fuck up man ayi gbàgbọ́ man ayi gbàgbọ́ mo dé lọ́dọ̀ àwọn ọmọ báyìí ṣe ń bẹ̀ man. ẹ̀yà ti mọ̀ ó lókà ó ń kúnlẹ̀. mo lókà gan tó bá gbé yẹn ni mo lókà. lókà wòran owó eré òkúnlẹ̀ fóbìnrin. bọ́ọ̀ ìmọ̀ máa fi kúnlẹ̀ gbá yẹn o kò ṣe pé kúnlẹ̀ yẹn gẹ̀yẹ́ ti yẹ kí mi gan náà àti gbogbo ọ ní olórí kúkọ́ kúnlẹ̀. 哎。 dé tó wà bá mi nulẹ̀ láti ẹ̀kan tí n ti pè abẹ́ ló lè fún kínní. kọ́mọ̀ fún nǹkan tí mi àti ẹ̀jọ̀ máa ń ṣe nulẹ̀ náà why are you talking like this. oh really torí ẹ ló ṣe lè gúnlẹ̀ síwájú sísá mi níbi tí mo jókòó sí tó ń confess lọ́bẹ̀ sí wọn rẹ̀. Oh. <sighs> má take it personal you should understand pé sista ìgbọ̀ngàn ni mo love yeah you know you you are like my baby mo kàn try láti kọ́ ẹ ní àwọn nǹkan tó ní so in case tó bá ní boyfriend ó máa wà easier fún ẹ that's all. Um, no <laughs> kò sí problem She nǹkan tó ń ṣe nìyẹn yes no problem tí sister mi bá ti dé àmọ́ wá explain fún wọn bó ṣe jẹ́ pé ìwọ ló dis virgin mìíràn. no no no no stop you won't say that. Uh-huh. Ah, come on, ò ní fẹ́ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ náà. Wọ́n ní pé tó bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ bí ìgbà tí èèyàn sọ náà sínú ilé nìkan mọ̀ sí má kó bá mi ò pé tí n bá wọ wàhálà kò ní pè é náà. so o ní dáná yẹn àbí o ní dáná yẹn náà. are you for real. yes i'm for real. no like mon, mon, mon... like seriously. oh. let me call dáná and own school you know i don't know. Sure, pé you gbọ́ gbogbo nǹkan tẹ́ you sọ ni mo ti wà ń bẹ̀yẹ man. pẹ́ màá náà mo ti dúró tí mo ti ń gbọ́ gbogbo nǹkan tó ń bá ọmọ kékeré yìí sọ so mo fẹ́ àbúrò ìyàwó ẹ̀. no no no. no who does that now. i am doing that man More, mo mo mo fẹ́ rárá. God. kọ́mọ́kọ́ láwọn abidi abidi bidi gbé ogun yàn kó lọ it. So, Oshirini. No, no, no, no, this is not me. This is not me. I'm um, sorry. This is me. Kì í ṣe tí mo I don't even know how to defend myself now. Kò sí kankan defend. Jebreman, Jebreman, Jebreman, I beg you in the name of God, Jebreman. Èmi mean, Jebreman no ohun ẹ lè mú mi ṣó ti rí pé wọ́n lọkùnrin tó máa ń fi bú àwọn ọkùnrin mm. no pẹ̀lú gbogbo nǹkan tọmọbìnrin yìí ṣe fún ẹ nínú ilé yìí o tún lè máa fẹ́ àbúrò ẹ so that means pé tọmọbìnrin bá lọ́mọdọ̀ o máa bá àwọn ọmọ ọ̀dọ́ ẹ lájọṣepọ̀. mi ń fẹ́ sẹ́ ẹ̀ ń ló ń fẹ́ mi àìn like. Oh, oh. oh my God! ti sixteen years ọmọ yìí ló ń fẹ́. see listen to me mo ń bá a ṣeré ni like kò kò sí nǹkan tó jọ mọ́ fífẹ́ like that like that. mo ti mọ̀ fún mo máa wọ̀rí mo ti mọ̀ bá ṣe ah, jẹ́ kí n pè ẹ̀gbọ́n. I said Jebreman please don't do this to me please please bro please please allow you bro allow you bro. idiot. allow you bro allow you bro please. oníbàdàn ni wáyé ṣètò kí ẹ̀dá tó lóhùn pọ́njọ lọ́rùn lọ lọ́lọ́run bá fọwọ́ lérò lóhùn ọmọ. Hey man, you bó bá já yín lójú tán ẹ ó mọ̀nà àti wọlọ́run lọ ṣé àpòrònú ti fọ́ àbórí òrọ́ pọ̀ lọ́pẹ́ mọ́ ṣé àpòrònú ti fọ́ àbórí òrọ́ pọ̀ lọ́pẹ́ mọ́ abẹ́ òwà àgbà mi. jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ jọ. kí ni reason tó ṣe ń fẹ́ ọkọ ẹ̀gbọ́n ẹ̀. tántálá ni wọ́n bóyá ń béèrè lọ́wọ́ mi náà ṣé o ti ń ríra ibi big girl right? nà ókè oh, o rí bí ẹni pọ́nmọ kékeré ni ẹ mọ́ because mo ń bá ẹ ń sìn ò ń béèrè lọ́wọ́ mi ta ni àbí ṣé mo rí mo rí o pé mo ti wà lójú wíńdò mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ so òun fẹ́ ọkọ ẹ̀gbọ́n ẹ ojú ò tì mi ò fẹ́ anybody. tó o bá rí èèyàn tó fẹ́ parọ́ fún mọ ṣé mi ló máa parọ́ fún náà jẹ́ ká gbà pé J-Money ayé tiẹ̀ ti bàjẹ́ ó wá ń wáyàn kúnra because táyé ò bá bàjẹ́ kò ní wà láàrin ọmọ ìyá méjì kó máa lọ ṣerú àwọn eré tí yẹ kó ṣe ọmọ kékeré ni for God's sake look at you báwo ni obìnrin kan ṣe máa fẹ́ ọkùnrin méjì sínú ilé all because bàbá yín lówó àbí nǹkan tó ń gùn yín kọ́ nìyẹn ò dẹ̀ mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn ó wrong because àwa méjèèjì náà là ń gorí ẹ̀ ò ń ṣe ọmọ kékeré mọ̀ náà. No, jẹ́ kó mẹ́nìkan tó bá fẹ́ mú dẹ̀mí fúnra mi náà ọmọ èmi ló máa mú no you just need to talk to her because èmi irresponsible ṣé jẹ́ mo ní irresponsible before you get to know ó ti máa ma sọ fẹ́ hánú gbádùn hán gbádùn hán gbádùn náà kò gbádùn náà nìkan tó ń sọ yẹn wọ́n máa ṣe bí aláwọ̀ kù nínú ilé kò lọ sí amẹ́ríkà rí kò travel rí bóyá ló lọ Ghana lẹ́lẹ́bẹ̀ẹ́ rí o bó ṣe ń ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú mi nulẹ̀ then I listen ìwọ fúnra ẹ má jẹ́ kí jimoh ní báyìí láyé jẹ́ o má jẹ́ kó sọ ẹ́ di dàbí mo ṣe dà because at the end of the day wàá kàn rí bí ẹni pé wọ́n ló lose ó ń kọ ẹ ní ìkọ̀kúkọ̀ kí ni èyí jẹ́ jimoh ní ti ń súnmọ́ child abuse ní ẹ̀mí irú eré wo lẹjọ ṣe débẹ̀ ó ti ń kọ ẹ mo mọ̀ pé ó ti máa kọ ẹ tán ṣe ó ti máa ṣe ó máa kọ ẹ bọ́n ṣe mọ tí ó ti máa kọ ẹ wàá ti rí i pé kò ń ṣèyàn rẹ tó bá tún ti wá rìpíìtà rẹ̀ tí bá tún ti rí ìwà tí jimoh ní máa sọ fẹ́ gbọ́n ẹ̀ mo ní fídíò gbogbo nǹkan tẹ̀ ń ṣe mo rí yín mo ní fídíò yín so má jẹ́ kó repeat ara ẹ̀ mọ́ tí jẹ́mọ̀ ní bá fún ẹ ní mo kó mo sọ pé òun mu tí jẹ́mọ̀ ní bá pè é pé kó wá sí kọ̀rọ̀ sọ pé òun lọ tó bá kú wa tí jẹ́mọ̀ nínú ilé tó bá fẹ́ ṣe nǹkan tí ò yẹ kó ṣe fọ́ nǹkan mọ́ lórí jẹ́ kó kú dànù. okay thank you sir. you're welcome no no no don't worry don't worry don't worry enjoy ara ẹ enjoy ara ẹ kan mo kàn ní kí n bá ẹ sọ̀rọ̀ ni mo ń wá time láti má jẹ́ pé bóyá èmi àti jẹ́ mọ̀ ní máa jọ wá nulẹ̀ láti bá ẹ sọ ok mm. know what you are doing ọmọ kékeré ní ẹ face wíẹ̀ má jẹ́ kọkùnrin olórí kórí kọkàn bá yé ẹ jẹ́ ok mm. all right. thank you. Yeah. Hey, big girl. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ náà. mo ti àbí kí ni mo fẹ́ ṣe. So, baby, guess what? What tó mọ̀ me like guessing? gẹ̀ẹ́sìn. Ọ̀rẹ́ mi wá, kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ owó, èmi ò fi ṣeré. Kí calm down. Ẹ̀ tán gbéyàwó bọ̀ àbá òkè máa ń ga guess, Money good news fún eh, Double up, double up, Kilo ló ṣẹlẹ̀? Mo ti lọ́kọ. Eh? Mo ti fẹ́ marry. Mo ti rí ọ̀tọ̀ fẹ́ fẹ́ mi. Èmi fe fẹ́ fẹ́, tàjọ fe fẹ́ra wa sílé. Bá mi dúpẹ́ i don't understand babe you don't want me ọkọ nígbàwo sígbàwo báwo ló ti ń you wan marry. Hey now, mo fẹ́ marry now. ọ̀ṣà wọn náà mọ̀kàn tó ń ṣẹlẹ̀ ọmọ bí mo ti ṣe fún mi ní pressure ọmọ bẹ́ẹ̀ bọ̀dí ṣe ń pariwo lé mi lórí pé mo ti darúgbó ah! wọ́n ni mo ti ń rinlé nà ọ̀ṣọ́ mi marry now. ọ̀ṣọ́ what are you saying. Me, ah! he come off it babe i'm just looking out for you for what, what are you oh. saying Wait, okay in case tó bá ti ń gbàgbé tó bá jẹ́ ni problem ẹ̀ nísìnyí let me just jog your brain She o rántí Peter thank God mo rántí Peter tó yẹ pé mo náwó mo nára ọmọ fámìlì ẹ báyìí bí mo ń ṣe fẹ́lẹ̀ ni mo ń ṣe fún yẹn at the end of the day these people ó sì padà scam mi nìyà ọmọbìnrin mi lọ fún wọn tó yẹ pé wọ́n tún tẹ́wọ́ gba obìnrin forgetting everything I've done for them okay ká tún wá fìyẹn lẹ̀ ká tẹ̀sán pé bóyá okay mo jẹ breakfast gbogbo obìnrin ló ń jẹ wo jẹ́ mọ́ni náà ìyẹn náà tún wá fẹ́ ṣe tiẹ̀ ká ní pé torí pé mo smart wọ ìgbọ́ pẹ̀lẹ́ tó fẹ́ kí n kó sọ́wọ́ ńgbà yẹn tó pé obìnrin ló ń gbé lọ́dọ̀ ẹ̀ obìnrin ló ń bọ ló ń raṣọ sí lọ́rùn gbogbo nǹkan tó fi ń ṣe big boy kiri obìnrin ló ṣe fún òun àti idiot ẹgbẹ́ ẹ̀ tíyẹn náà tún dé tán méjì wájú ń ṣe rival nílé obìnrin tọ́jọ́ ń ṣe ah, come on babe wake up now na this man you dey talk about. owó gbogbo yẹn tó ṣẹlẹ̀ sí ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí mi ṣá. Ah, ó máa padà jẹ́ breakfast wọ́mọ yìí. Amoko orí mi kò mú reject ẹ ló i reject it in jesus name rírò ní ṣẹlẹ̀ sí mi owó ló ah. ṣẹlẹ̀ sí oṣù máa jẹ mi. àwọn tí ń padà rìn ní bèbí ẹ. Ah, má dàpọ̀ náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mẹ́ta ah. jésù kò lè ṣẹlẹ̀ sí mi náà. babe wake up now why you like this i don't understand what's going on ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní rọ̀rọ̀ marriage. now it seems love ó ti cloud gbogbo judgement ó ti cloud gbogbo brain ẹ o ní kankan mi tó rómọ yàtọ̀ sí pé mo fẹ́ marry mo fẹ́ marry mo fẹ́ marry. babe ṣé kí n máa ṣe instagram fún ẹ kó máa rí bí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ tó ṣe ń jẹ breakfast lọ sí marriage ń dàrú exactly so why you acting like this now. ẹ ṣé kí n máa rún lé ní ṣé kí n máa máa rí ní ṣé kí ó dáa kí mo ti ó ṣì mí èmi àti àti darúgbó ni àti eh, jọ darúgbó náà. èmi ò bẹ darúgbó eh? èmi <laughs> ó dà pọ̀ wò mí dáadáa èmi ò Okay. Me, I want to make money to a certain level tó pé mo máa fowó mi command anything tí bá fẹ́ ni bí mo ṣe wà yìí máa fowó ra ọkùnrin tó máa fún mi lóyún tí máa bímọ. babe i'm not lazy too but i need it. exactly point so you can always get a sperm donor and you yeah. have your child that is the main koko ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gangan ní ilé ayé yìí need kò sọkùnrin all these men they are scum men they are scum men what are you doing now babe wake up. baby mama. well if that's the name you are giving it but me i'm not a baby mama mo fẹ́ tọ́jú ọmọ mo fẹ́ bímọ. single parent like i don't get <laughs> excuse me wo babe sórí ọ̀rọ̀ tó délẹ̀ yóò gbàjà a máa fẹ́ra wa ó ti gbà láti fẹ́ bi bí mi tẹ mọ̀kọ́ tó ń ṣe náà mi ò kí ẹ̀. ok it's gone. it's gone ni o ó ti lọ pa ṣe mí. Eh, ok má bínú. gbogbo kọ́lọ̀ yẹn ìgbà la máa yanjú ẹ̀ tá máa. but why you rushing people ló ń kánjú lọ báyìí. ah ìwọ máa ní yọkọ ń jẹ ìwọ ló fẹ́ má rí yẹmí owó ni mo ní àgbàdo dàgbà ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ó ṣe jẹ́ kí n lọ bẹ́ẹ̀ kí owó owó ni mo kọ́ wàá kàn rún lé ó ṣe. èsì mi wà ní mari ni kí ni gbogbo ilé gbogbo ẹṣin wàá dàrú báyìí nù ẹwé mi máa mari o wọn bá dẹni tì í máa mari ilé mi máa fẹ́. so èèyàn kì í dúró síwájú bí wọ́n ti ń play ball next time because tó bá jẹ́ pé ẹni tí ò mọ̀ play wàá kàn rí pọ́kàn fi gbá ẹni ok wàá play ẹ̀ ń kọ́ ẹ̀ tán ṣe ń play o lè play ilé wọlé sí ṣe rest time every. ó jẹ owó ẹ̀ máa wà báyìí ṣe rest time tó bá ṣe convenient fún ẹ ṣe é gẹ̀. bọ́ọ̀ máa jẹ́ kọ́rọ́ is strong ẹ̀ eh, eh. so nǹkan tó fẹ́ play ni ṣe é gẹ̀ tó ẹ̀tá ìdẹ̀ ẹ̀tá ìdẹ̀. ẹ á sọ tá a bá ti ṣetán náà. ìsìn ìfẹ́ kan tó wà important. so mo ń gbọ́ ẹ. mo fẹ́ béèrè pé ìgbà wo ló fẹ́ ẹgbẹ́ sáwọn òbí mi. àwọn parent yes. kí ló ṣe wọ́n nothing now as dọ́kọ̀ àfẹ́sọ́nà mi now ṣó ní yọjú sáwọn òbí mi oh my god ah just like that If I will àti ẹ ṣì pàdé kò máa tí ì ju two weeks Uh huh. and so two weeks ò two. What do you got bá di five years àbí wo babe jẹ́ sọ fún ẹ i don't have time for time wasters mo by me mi ò ń ṣọmọdé mọ̀ náà ẹni tó bá ways that's àsìkò mi kó tètè sọ fún mi kí the tètè mọ̀ kí n gbọ́nà mi síwájú ìyẹn náà ti tó kémi àti ẹja náà ohun ẹ ti ń le kí ló ṣẹlẹ̀ ọ̀hẹ́kẹ́ gbogbo àti mi rò tẹ́lẹ̀ náà ni pé ọmọ kí bá ṣe bẹ̀rẹ̀ yẹn ká tiẹ̀ pé bí i six months so one year so. six months so kí n máa waste time ara mi títí six months. no na o. ọmọ ilé dúró six months six months ó ti pẹ́ jù náà àmọ́ ọmọ waste time ara ẹ̀ máa ṣe wife material. a máa a sọ yẹn ìbọn dẹ̀ ìlélẹ̀. ṣé o mọ̀ pé tá a fi dé bí báyìí mi ì believe ẹ̀. àbó nǹkan ni. so ìwọ ti wà nàìjíríà o ò dẹ̀ yọjú sí anybody irú lẹ́ẹ̀bù ló ń léwu. ẹ ẹ fi gbogbo yẹn lẹ sórí ọ̀rọ̀ ẹ lọ́sàn-án gbòòrò táwọn tiẹ̀ wá ń sọ dáadáa ni kò bá dáa bó ṣe ń fọbọ́ tó ń fọlẹ̀ tó ń fọṣọ tẹ́ ń ṣe shift ọwọ́ tó ń fi ti máa gbá ojú ẹ̀ mú gidi yẹn kí máa sọ̀rọ̀ ṣé díọ̀tù tó wà lẹ́gbẹ̀ẹ́ fẹ́ sọ pé òun ò gbọ́ ni àbò fẹ́ sọ pé òun ò wọ́n ìgboro your talk is everywhere bro. dúró jù wọn ibo ló ti máa ń gbọ́ àwọn information yìí náà. bàbá mi lè fún ẹ lófo kọ́nẹ́tì mi strong ń gbòòrò mọ̀ náà. kóbìnrin kan máa gbé ọkùnrin méjì sínú ilé kájọ máa fẹ́ obìnrin kan ó fẹ́ ìṣòwò ìtorí láyé ni. jọ má bínú ta lélẹ̀. Ah, ah, ta ló tún fẹ́ jẹ́ ṣé o mọ̀ pé o ti bóyá o tún fẹ́ kọ́ ẹrù mẹ́yẹn o tún kó lọ lé ilé nìyẹn àbí báwo tún ni. wọ́n ṣe ṣú ọ̀pẹ wa òkè ṣá no because ẹ wọ bí n sìn kan ṣe pé kí mo rẹ̀ yín sọ̀rọ̀ náà ẹ ń sọ̀rọ̀ lójú sísè mi bí ẹni pé ẹ̀yin lẹ bí mi kí ló ń ṣe yín náà àṣìbẹ́tẹ̀ máa kọ́kọ́ kí náà. babe i'm so sorry ọ̀rẹ́ mi ni wọ́n ṣé ẹ̀yà wèrè thank you. ṣé mo mọ̀ yín rí ni abẹ́ pàdé mi bì kan rí. o ṣe. ẹ̀dẹ̀ wọlé ẹ̀dẹ̀ sọ rubbish wọ́n sọ rubbish two grown up men bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀dẹ̀ ń sọ rubbish kí ló ṣẹlẹ̀ kí ló dé torí pé ẹ̀ ń bọ́kọ mi sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ àbí. ẹ̀dẹ̀ next time téèyàn bá wọ bì kan yẹn kọ́ tì wà kọ́kọ́ kíyàn pé ẹ̀ka sọ ẹ̀ka lẹ̀ ẹ̀dẹ̀ ń ṣe bí ìwèrè mi ò kò ṣẹ̀bi bẹ́ẹ̀ tẹ̀ ṣe wà yìí mi rò pé máa lóbìnrin lé grown up men bíi ti ẹ̀ gbọ́dọ̀ lóbìnrin lé kẹ́ máa treat obìnrin kẹ́ máa treat ẹ̀ bá àbí tó ń kọ́ sí Dunlop two hundred naira pẹ̀lú stud fake. well done. peter dúró dúró dúró ṣáìsì wà lọ́wọ́ tèmi. nígbà táwọn wò. wèrè lèmi náà. èmi máa dúró kí n máa bẹ̀rẹ̀ banter words really an educated lady like me talk to you. thank you. kò ń ṣe fún ọ̀tẹ̀ ìgbà tó ti wọ́ àwọn chipechipe òjíṣẹ́ máa bébí wọlé fagbọ̀n rọ́bìṣì. so sorry. meet me in the car baby i can't be. thank you. ṣé tẹ lanúlẹ̀ náà nǹkan tẹ fẹ́ gbọ́ nìyẹn náà ṣé ẹ̀yin bàbá mi ni àbẹ́yìn ni ìyá mi are you guys okay náà mo ń béèrè lọ́wọ́ yín ni kí ló ṣẹlẹ̀ ẹ wá bá mi ẹ̀ ń sọ̀rọ̀ sí mi bí ẹni pé ìwé mi tiẹ̀ ní tẹ̀ ń sọ mí náà. ibo ló lọ ibo ló rílẹ̀ kó lọ. má bínú jọ ẹranko làwọn gáàyè wọlé kọjá ká máa lọ. lọ ṣe kí ni wọlé síbo. kí ló ṣẹlẹ̀. ah ah ẹ̀yin ọkùnrin mà burú o so ìwọ níyàwó ìwọ lẹ́ni tó ń fẹ́ ó wá ń tan èmi òun waste time ara tèmi àbí èmi máa jókòó sínú mọ́tò máa rò pé ìyàwó àṣé mọ́tò ẹni tó ń fẹ́ ló fi ń gbé mi káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè tẹjọ ń kọra yín kiri tó sọ àṣírí ẹ̀ fún mi wọ́n ti wá lóun fọ pátá ńlé obìnrin ọkùnrin géńdé bíi tiẹ̀ báyìí ìwọ ń gbé lọ́dọ̀ obìnrin ah má ṣe o abájọ náà mo ṣáà ń sọ wọn lọmọ àwọn òbí mi wọn sọ fún mi pé ẹ two weeks tá a ṣe mọ́ra torí pé o tó ń fẹ́ ni àbí ọlọ́run máa fìyà jẹ́ orí mi ẹlẹ́dàá mi tó ti fìyà jẹ́ ó máa fìyà jẹ́ times hundred ṣílẹ̀kùn mo fẹ́ gbé báàgì mi. i'm sorry. sorry kí you there ṣílẹ̀kùn fún mi jàre. okay jẹ́ kí n lọ drop. má pariwo lé ẹ lórí o ṣílẹ̀kùn fún mi ṣílẹ̀kùn má pariwo lé lórí o ṣílẹ̀kùn mo fẹ́ gbé báàgì mi. i'm sorry. ṣọ́ọ̀rẹ́ o ṣọ́ọ̀rẹ́ o ṣọ́ọ̀rẹ́ o bá mi ṣílẹ̀kùn kí n gbé báàgì mi kí n máa lọ. aláìnítìjú òṣì òǹgbélé obìnrin. Sister, you're pregnant. sister you're pregnant right? yes yes I'm pregnant. for who ta you know, me, méjèèjì. I don't know. I want you to know? Why? Let ṣe myself sọ fún mi pé mọ̀ ta ló lóyún gangan nu wọn. ṣé àwọn méjèèjì ló ń sún ọyún lẹ́ẹ̀kan náà ni. No, sister, I'm, I'm talking to you now. Yes. Sister, sister, it's it's a bad Baije. Hey, kí n ṣaṣẹ́wó now. As a matter of fact, kò sí kankan nu wọn Sister my má sunkún bọ̀. Kí la máa I don't know. You don't need to cry. You just need to find a solution. I don't. I don't. It's okay. kí ló sọ fún ṣẹlẹ̀ tó ń pè mí. a ní mo sọ fún ẹ pé wọ́n ní ẹ̀gbọ́n ti dé sí nàìjíríà ó sì ń mú mi. ó ṣàrí pé mò ń jim lọ́wọ́ náà. tó tó lọ́lọ́ ṣòro bóyá irọ́ ni mò ń pa ni wọ́n sọ fún ọ pé wọ́n rí ẹ̀gbọ́n ní nàìjíríà míwà ọ̀rẹ́ mi tó rí yìí kò lè mọ́fò. ó kí o mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n pe náà kọ́lọ̀ dẹ̀jọ́ kó gbé kọ́ ọ torí àtijọ́ ibà ìta ṣe ń pè kò tiẹ̀ gbé kọ́ rárá. ó ti rìn. ẹlú mi. Okay. Fadéṣẹwà ló ń sọ̀rọ̀. Pẹ̀lú Fadéṣẹwà. Kí ló ṣẹlẹ̀ tó ń pè mí? Àṣé mi ò lè pè yín mọ́ ni èwo ni kí ló ṣẹlẹ̀ tí mò ń pè yín? Anyway, ibo lẹ wà? Fadé irú béèrè wo ló ń béèrè yìí náà? Mo wà ní London náà. Ẹ wà ní London. Àwọn èèyàn sọ fún mi pé àwọn rí yín Nàìjíríà náà. naija bíi ti báwo kí ni mo fẹ́ wá ṣe naija mo ṣì wà ní London. bó ṣáwọn èèyàn fẹ́ máa parọ́ pàwọn orin yìí ni ìgbà kan lẹ change nọ́mbà tá a ráyè rí ti yín nísìnyí báyìí nọ́mbà yín ò tún lọ mọ́ àtúnjàjàre lè pẹ́ tún sọ pé kílẹ̀ ta ṣe pè yín. ọwọ́ fadé mi níta fún wọlé mi níta mi níta mọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ so máa pè é padà máa pè é padà tó bá lè ti pè mí tí nọ́mbà mi ò lọ kò lọ náà nìyẹn so mo wá ń bí tí mo ti ń ṣiṣẹ́ torí ti yín ẹ̀ ń pè yàn pé wọ́n ní wọ́n rí yàn náà kí mo fẹ́ wá ṣe náà ìjà bá ẹ sọ̀rọ̀ Omi ká bá mi káwọn dáàdì. Ẹ ní student. Àwọn ìdí ọ̀tọ̀ náà rí mi tán pariwo ń bọ́ náà ti rí mi. Mi jáde náà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti court call fún mi. Ṣé o ti rí nǹkan tí mo sọ? Ṣé o understand mi ni o rí nǹkan tí mi rí? O gbọ́ nǹkan tí mo gbọ́. Kí ló rí? Títí mi tiẹ̀ ti pọ̀ ní o ti kún ní gbòòrò gan. Àwọn èèyàn ń rí ẹ̀gbọ́n ní Nàìjíríà ẹ̀gbọ́n òdẹ̀dẹ́lé. Ṣé kìí ṣe pé ẹ̀gbọ́n ti yọ fi ọwọ́ wọn fa ìfàkùfà dúró ó mọ̀ pé gbogbo wa náà lájọ mọ̀ àtẹ̀mí àti wo lájọ mọ̀ pé ẹ̀gbọ́n yà wèrè gan ẹ̀gbọ́n sọ lórí gan kó fẹ́ jẹ́ pé ẹ̀gbọ́n ti lọ fa ìfàkùfà ẹ̀gbọ́n ti kú. Ah, ah, ẹ̀gbọ́n tèmi ò ní kú o kí ló ṣẹlẹ̀. Ah, bó ṣe ń sọ yìí ṣé bó ṣe jẹ́gbọ́n tiẹ̀ kọ́ ló jẹ́gbọ́n tèmi ṣé fífa àwọn méjèèjì ni kò lè jẹ́ bẹ́ẹ̀. tó bá wá padà wá jẹ́ bẹ́ẹ̀ kí ló máa wá ṣẹlẹ̀. ọlọ́run ní jẹ́ kẹ́gbọ́n mi kú. tí ń bọ̀ náà wọ́n kí ló fẹ́ parọ́ fún ẹni. Fadéṣewà. Fadéṣewà kí lẹ̀ ń pè? Ẹ ṣe ìdúró náà, ṣé òkú ni yín àbáyé? Ẹ tiẹ̀ lè jókòó náà ṣàtórí mú ìfọwọ́ tọ́ yín ó yẹ kẹ́ ti lọ tẹ́ bá jókòó. Wo mi ò ní time láti sọ òwe lè sọ àlèrà yìí sọ̀rọ̀ ń sìn. Ṣé ti so a máa bá a máa bá ẹ sọ̀rọ̀ létà àlèrà? Wọ́n à nílẹ̀ bá ẹ sọ̀rọ̀. À wọ́n á bá ẹ sọ̀rọ̀. Ṣé o rò bó yóò rọrùn ni? Ẹ ṣẹ́gbọ̀n rè jọdún ṣẹ́gbọ̀n lélẹ́yìí. Can you just imagine kí adúrú ẹ̀gbọ́n mi yìí bó ṣe tó yìí? àkànjẹ́ ọkùnrin méjì kí wọ́n wà ní ilé obìnrin ẹyọ kan kó dẹ̀ máa control life wọn ní ilẹ̀ Yorùbá mi gbọ́rú ẹ̀rí orí ti wọn ló ti bẹ̀rẹ̀ orí wọn mo ti rí wo wo wo wo tẹ́gbọ̀n ni wọ́n tẹ́gbọ̀n ni wọ́n ẹjọ́ tó lọ́lọ́ ọ̀rọ̀ gbogbo gan ló wà lẹ́nu tẹ́fẹ́ sọ wọ́n sọ yín wá lẹ́sìn ẹ̀ ní ilé fámìlì tó yẹ kẹ́ dé sí kẹ́ wá bá kájọ wá solution sọ̀rọ̀ rí ayé yín kájọ wá nǹkan kan tá a lè ṣe tá lè fi tá lè ṣe fún yín ẹ̀rọ gba ilé obìnrin olórí burúkú kan jókòó ó kàǹpù yín sínú ó kọ́ńtúrò láìpù yín ẹjọ́ tí lọ́nà ẹ wo ra yín ẹ wo ẹ wo ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ̀rọ dẹ́dẹ́ kan dúdú ẹ dàbí mínísítà. jọ bínú mo ń gbọ́ tó sọ pé ibi tó wà lọ́hùn yẹn pé bíi pé òun bá wọn gbé kó kí wọ́n fẹ́ pẹ́ lọ sáwálé ó wà rí ilé fámìlì kọ̀ọ̀kan sáwá ilé obìnrin ló lọ mo regret pé mo bá well tí mo bá ti marry mo máa pààrọ̀ orúkọ ìwọ àti ẹ̀ lẹ́jọ́ máa pín orúkọ yín ṣe. ilé ẹbí wo ló rò bóyá wọ́n fẹ́ wá ẹjọ́ tó lọ́ọ́ ṣé yẹ kí wọ́n náà tún máa sọ orú nǹkan tó sọ yìí ká ní pé wọ́n rántí ilé ẹbí wọn ní gbálẹ̀ obìnrin lọ ẹ̀gbọ́n mi sóhun kò tó di ẹ̀pẹ́ yìí lẹ́gbọ̀n tẹ́gbọ́n ni wọ̀nyí ìwọ kan rádàrà dání ìdìrín ìdìrín rádàrà tó lórí burúkú ọkọ̀ dá lójú ò dá ò dá ní nǹkan kan kí ni kókó ká má lè sọ pé ẹ̀gbọ́n mi nìyẹn o ẹ̀gbọ́n mi lórí láti láti ìlú òyìnbó yẹn o àmọ́ kókó kankan àjàǹfààní kankan lára ẹ kí ni kókó kò bó ṣe rí. jama jama jama jama jama. Yeah. Yeah. Yeah. Yeah. Just like story of a bubble. Baba Jama, Baba like to the paro, Mr. Jama, Oshomo come fofo, Rora Jama, one day go be one day for Mr. Jama, Jama Jama Jama Jama Jama Jama, hold the Rora. Jama na fine Baba, yeah, it did get some kind thing. Anyway he enter, it did do what he gets strong thing. la 我想是多疑，到处写 C V，我只管了不，我非把脸上一些 la professional，都把头都比你了。Jama jama jama jama jama jama Jama. Oh the roda Jama no dey do on top Kẹ́tù ká mọ́ ó máa pẹ́ Gbogbo ọmọge ló Oh the roda Oh the roda Fẹnukọ́lé ló máa ń tẹ́

bá Jamal Jamal. babes this house is mad like look at the interior ogun she make sense pa. seriously that's really mad. I abi sorry ya picture ni. Ah, ah. are you serious. <laughs> no, what's going on. ah hey, ló J-Money. mo expect kẹ́tù káwọn bèjì síta kẹ́tì bọ́ṣọ kẹ́tì you know. mo gẹ́rẹ́ káàtì ẹ̀ lè bá àwọn bèjì yẹn ṣeré bọ̀ mo kàn rí pé wọ́n dẹ̀ yìí wọ́. aṣọ ṣì wà lọ́rùn yín láti gbà tá a ti dé láti lọ. àwọn nínú ilé wọn nà ń. ẹ ṣe bó ṣe wù yín nà. ẹ bọ́ gbogbo nǹkan tó bá wù yín. okay you know what you follow me. tàbí mo máa ń fọlọ báyìí. Are you expecting someone? kí ló ṣẹlẹ̀. yes. babe. babe. babe. babe. tilẹ̀kùn wọn. ìgbà tí òun <laughs> tó òun ló nígbà tí. ìgbà tí mo jáde sùn wọ́n rí àwọn ajá àwọn iṣẹ́ kan wọlé. to time yẹn àwọn ajá wa ń gbó. wọ́n ti pé kó má lọ wọlé. so we we decide to lock it up so kí eṣinṣin má wọlé because ajá ń gbó eṣinṣin. and i'm surprised the both of you. Yeah, we're cool now. We're cool now. Ijauda. Ijauda. Ijauda. Yeah. We're very cool now. Anyways, that's fine. Okay. Fine. I'm trying not to all get me. I ain't doing that. tó fẹ́ ṣe léṣe kí ló dé tó ń ṣe wọn ọ̀hún báyìí náà. mi ò hot ẹ. kò eh. dé bí ìbọn rẹ. ẹ má fi yẹn fa wàhálà it's fine. Okay. babe blow so a lọ sókè kò lè kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́. ẹ̀dẹ́gbà mi o this is my house how do I feel free in my house anymore. I understand kí ló ti wọn náà kí ló ti wọn block ẹni lẹ́nu ló nà lé ẹ̀ òun ló ní lé ẹ̀. babe lọ sókè babe lọ sókè ọmọ kí ló fẹ́ jẹ kálí bẹ prepare gbẹmí ẹni lóbi. actually ebi ń pa mi bọ̀ mi jẹun sí i just wanna have a drink you know. o ah, ah, dẹ̀ ní sùúrù náà. o lè mẹ́lẹ̀ kí ló ń wọ̀n ẹ̀ pọ̀ what's wrong with you? o lè o lè mẹ́lẹ̀ yìí gbàgbé bàjẹ́. Ah! kí ló ṣe tó fẹ́ tó ah, fẹ́ gba aṣọ ìwọ̀n ṣá. Peter Osha, sorry. Why don't Why you guys being dramatic? I don't, I don't, even understand. Hey, they change. Ẹ kò bára yín ṣọ̀rẹ́ ni wọ́n yóò ṣì wà lára yín. Yes, yes, ó ṣe wọ́n. Bébí ò lọ́nu lé mọ́ ni. Chineke me, chai. Can you just get out of? Get out now. Eh? Ha! Wow. Wow. Wow, wow, wow. Wow. Wow. Wow. Oh, I see. Ah, I, I see. see. I see. You be like, oh, that, ah, kill, Bravo, kill, kill, Are you serious? ẹ má báwo lẹ ṣe dé bẹ ẹ ẹ ah, ah. jáde nu ilé onílé náà báwo lẹ ṣe wọ bẹ́ẹ̀ nù kí lẹ ń ṣe nu ilé onílé báwo. ta làwọn eléyìí. ẹgbẹ́ wẹ́gbẹ́ wẹ́gbẹ́ wọn bá di ìjà rẹ kẹ́ báwo làwọn bá ti ṣe dé nu ilé onílé. àbí pop ń jò ni. ọ so bọ́tí pop bá ń jò ṣé pop máa jó àwọn èèyàn sínú ilé ni. ilé ayé àkàmàrà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. ọlọ́run fún ọ̀fẹ́ sọ wádà bá ṣe dání ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run àwọn ọ̀rẹ́ faramádé náà ló ń ṣe wọ́n ràn wọ́n àbí báwo làwọn ilé ṣe débí. mi ò lè jáwọn ọ̀rẹ́ faramádé ni faramádé náà ṣe ah, dáadáa faramádé faramádé ṣe máa ṣe irú nǹkan yìí. baby in my house. àbí ó yóò wọ́n pé toró jẹ́nu ilé ẹ̀gbọ́n òun. What's wrong with you now? Nothing is wrong with me. Then calm down. Wọ́n yàgò fún iṣu ni pé kí iṣu máa yà wá lónìí. Mo ṣe ṣé ìyàwó mi wá lè ṣù kó sí ìgò. In my house. The first time tí máa bẹ̀ ṣọ̀rẹ́. The first time tí mo máa bẹ̀ mi ò gé ìbọn bẹ́ẹ̀ àwọn ọmọ yìí gangan kò ṣe pé mo ti tọ̀ síbẹ̀ oh wo ló ní gbogbo plan club wo ọlọ́run tó bá mọ̀ tètè máa lọ bẹ́ẹ̀ o ayé ẹ̀ ti bàjẹ́ o èmi ló máa kú bẹ́ẹ̀. ìgbà rántí wípé ọ̀la ò jìnnà ọ̀la ò ẹ̀wù bá rántí wípé ọ̀la ò jìnnà ọ̀la ò Bobo, Brian me, please let me talk to your sister. I beg you in the name of God. Hey baby, Jotri long. mistake initiation. ṣe ṣù promise ẹ pé rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Brian you know I love you. Wo ìdọ̀bálẹ̀ mi rè. Ìdọ̀bálẹ̀ babe. rè, please. Ẹ ṣe wá ń I'm so sorry ẹ ṣì wà níbí báyìí. ó mọ kí mi mọ yan kankan bí yan òun ló kọ́ mi ohun kan tó ṣẹlẹ̀. òun sì mọ yan ó náwọn èèyàn. true to god. bóyá wàá yóò ti travel yóò lọ London rèé mi ò lọ London rèé but mo máa ṣe bí ọmọ London I love you. but why are you lying. I'm not lying. ṣé o bá fi fẹ́ẹ́ ṣe ìdìbò ọkọ̀ yìí tó kú ọ̀rọ̀ mi. babe. ẹ lè ṣe ìdìbò. I'm sorry I'm sorry kò síbi sí fẹ́ lọ. I love you you love me o ti ọlọ́run ọba bẹ̀ mi èmi náà máa fi ọlọ́run bẹ̀ ẹ́. Musa, ayọ̀ ṣe dúró kí Ọ̀la ò mọ́ ẹ̀wí fẹ́ni tó ń lekùn méjì kó fura dáadáa kó má bàa roko àṣedànù ó ni wáyé ṣètò kí ẹ̀dá tó lóhùn pọ́njọ lọ́rùn lọ lọ́lọ́run bá fọwọ́ léràn ló ń wo ọmọ ènìyàn bó bá já ayé lójú tán ẹ ó mọ̀nà àti wọ́lọ́run lọ ṣé àkókò ti fọ́ ni àbórí òrọ̀ kan rẹ̀. Charamani. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ gbé? Kí ló dé ìpínpọ̀ sí? Fàmí, ta ló lóyún? Ta lẹni tó fẹ́ ṣọ́yún? Kí Ah, ah. ṣé o lè sọ̀rọ̀ ni wọ́n ló lóyún hmm. ah, o mọ̀ kí ló ní ipò o mọ̀ èmi àti ẹnìkan lóbìnrin tá a wà nínú ilé yìí abẹ́ mi tí mo jóbìnrin ìwọ olówó lọkùn tó jó. èmi mo lóyún. ọ̀la ò pẹ́ mọ́ ìfẹ́ ni tó ń lè kú méjì ó fura ó ó máa ojú ọ̀rọ̀ yóò yé mi o ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. lórí ẹyin lẹlẹ fẹ́ ṣe nǹkan tí ẹnìkan kò ṣe. èmi náà fẹ́ ṣe nǹkan tí ẹnìkan ṣe mo fẹ́ fẹ́ ọkùnrin méjì sínú ilé kan. ojú yín dẹ̀ ti rí pé ẹnìkan kan rí rí ojú tí yín nìkan dẹ̀kọ́ lórí ẹ ti jẹ́ kojú tèmi náà rí ẹ ti fi ti yín ṣe. ìṣòwò fúnra ẹ lọ́rọ̀ sọ ìwé ní kojú mi ò rí kọ̀tọ́ kí lójú mi ò rí rí bíi ti kí ni kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣàlàyé fún mi kò yé mi kò yé mi ṣebí ẹ fẹ́ ṣe nǹkan tẹ́ni kankan ṣe ẹ dẹ̀ ti ṣe ẹ ti jẹ́ kí J-Money kó fún mi lóyún. ẹ ẹ jọ má bínú má bínú pé bí ẹni púpọ̀ J-Money ṣé J-Money kan náà báwo lẹ ṣe ṣe báwo ló ṣe ṣẹlẹ̀ ibo lẹ ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ. èyí làgbàlagbà tó wà ń bíbá yín náà ọmọ kékeré ni mí ọmọ kékeré àmì ẹ̀yin lẹ gbọ́kùnrin méjì wá sínú ilé ẹ máa jáde lọ ẹ máa fi mílẹ̀ sínú ilé pẹ̀lú àwọn ọkùnrin gbogbo nǹkan kò sí gbogbo nǹkan burúkú tó wà láyé tí jẹ́mọ̀ ni ò kọ́ mi òun ló kọ́ mi bá ṣe ń gbó bá ṣe ń fa sìgá gbogbo ah, ah, ẹ má ta mi sọ o ẹ má kò sí problem o kò ti fa pọ́ kò tiẹ̀ sí problem gbogbo ìtẹ́ ẹ má pretend fún mi o ẹ má pretend fún mi rárá gbogbo ìtẹ́ ṣe kò sí wàhálà ẹlẹ́dàá mi ó máa dà fún yín torí mọ̀ pé kò sí nǹkan tí mo lè ṣe sí i kò wá ṣe ẹlẹ́dàá mi nìkan ẹlẹ́dàá àwọn òbí wa méjèèjì á dà fún mi lórí ilẹ̀ ṣe ẹ̀yin lẹ fà. ló fẹ́ ṣe yẹn jọjọ yọ lọ́wọ́ jọjọ lọ́wọ́ jọjọ mo fọlọ́wọ́ bá bẹ tí ẹ̀wọ́n lákọ̀ọ́jí ṣọ́ọ̀bì jọjọ yọ lọ́wọ́ mo fọlọ́wọ́ bá bẹ má ṣe kò lè dá fún jẹ́mọ́dé níbi tí wọ́n wà kò kọ̀díṣọ́ tẹ́mi wọ́n ó tún wá fún ọ náà lóyún tí kì í sí pẹ́ẹ́lí tó lóyún nínú ẹ̀ méjèèjì gbogbo ká sọ̀rọ̀ síbi tọ́wọ́ wà o ìwọ náà ò tura yìí o ò tura yìí o ṣé kó dára rárá gbogbo orúkọ bá yóò ṣẹlẹ̀ nínú lẹ́yìn o ò lè gbé mi jókòó àti ẹ̀gbọ́n ẹ̀ kó sọ fún mi o lè pa gbogbo ẹ̀ mọ́ra ah, ah, ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o wọ́n mo ṣẹ̀ṣẹ̀ gba olórí burúkú pọ́nbélé làwọn ọkùnrin kò síbi tí èdè ti rí wọn kò síbi tí èdè ti rí wọn wú. I guess it's because we are in the middle. Bullshit wọ́n pẹ́ẹ́sì wọ́n ti tó pe lọ́jọ́ ṣe pẹ́ẹ́sì wọ́n ti ẹ̀kọ́ o olórí kúkú gidi ni mo lóbi kúkú ọlọ́pọ̀ mi lọ. ṣé àkùrùnú ti fọ́ ni àbórí ọ̀rọ̀ pọlọgbẹ mọ́ abẹ́ òwà àgbà mi ìmọ̀lára yẹ fi ránṣẹ́ yọ. jẹ́ wàá tú ẹ lọ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé àìtú rẹ̀ lọ ẹ̀ wọlé o ní chẹ́ǹjì o àìtú rẹ̀ wọlé ẹ̀ wọ ìwọ tó yẹ jẹ́ ń wọ ni èmi tẹ̀ ẹ̀ wọlé gàdé èmi kọ́ máa drive ẹ̀ tó máa drive yẹn èwo ní ẹ̀ wá tẹ̀ mo driver kọ́mọ èyí ṣe kọ́mọ èyàn kọ́mọ èyàn kọ́ rí o èmi máa tọ́ owó mi pé o kẹjẹ kọ́ rí mi pé èmi mo fẹ́ drive. ẹni fẹ́ drive lẹ́ ń fa sìgá dẹ́dẹ́ mọ́tí. ẹ má wọrí ẹ má wọrí insurance cover mi ẹ wọ dé kí ló ṣe yìí. ẹ wọ tẹ́lẹ̀ wọn mú tí wọn mú sìgá lẹba ti bíláì bẹ́ẹ̀ lẹbi wọn mọ́tò bẹ́ẹ̀. o ti ní ìwọ ti máa ń sọ owó kò máa ń mọ bó ṣe ìwọ fún yẹn tó yẹ kó máa mú ọtí kó máa kó máa mú sìgá kó máa dẹ o ti rí gbogbo èrò abọ́lẹ̀ tó ń sìn pé wọn torí burúkú ẹ̀ rè kò tó ń sìn wò rán. ẹ lọ wọlé kò ní mú wọn máa dẹ fúnra mi èmi ò mọ tí èmi ò mọ tí máa dẹ fún. ẹ lọ́wọ́ yín ẹ aláyé àlè rí ká ẹ bá ti ti ni ni ko o to bo You know that the best investment on earth is earth. Samsung Global Limited is bringing to you so much goodies. Don't miss this opportunity to legitimately own a plot of land and more and pay for as long as three years. Easy peasy. Payment plans are so affordable and flexible. Proudly owned properties in our estate locations at Ido, Akiele, Uludu, and Monia in Badon Epe, Ibejuleki, and Eleko in Lagos, Kobakpe Road in Abeokuta, Adui Iworoko, Agwadloju in Ekiti. Rest assured, all properties are well secured. Telephone 0902 7777729. Our office is at Kemson Building beside Pemoda Filling Station, Monoto, Iworo, Dibado, your state, Nigeria. Or visit www.kemsonglobalLtd.com. We are Kemson Acres Global Limited. Become a homeowner with us. Opportunities are limited. Hurry now. Conference Hotels and Suites Abeokuta, where we offer you a genuine style in hospitality. A style that not only make you feel special, but also very comfortable and at ease. Home away from home. Book your way into our facilities, lavishly installed with internet, virtual meetings and communication equipment to make your meetings and conferences seamless. You can enjoy a peaceful rest period after your meetings and conferences in our lavishly furnished rooms. We provide adequate security to make your stay a memorable one, free from anxieties. Our gift shop, exquisite. The mini lado onídòdò Láńre tí wọ́n máa ń sọ nínú rédíò pé ó yá nàìjíríà lówó wọ́n fi àbújá dúró. Hmm, yeah. Interesting. Yeah, èmi ni. <laughs> Anyways, èmi ni Lara Koka tí ó yá Amẹ́ríkà lówó tí wọ́n fi Los Angeles dúró. Jesu, What did you say? Oh yeah? Yes. Nice meeting you. My pleasure. Ah, èmi tún ni Làdó Onídòdò ti Ọ̀yọ́ State, you know. Ọ̀ṣun state àti Lagos state tí wọ́n ń jà sí pé kó wá jẹ gọ́vnà àwọn. What type of plane is this? owó kì í tó lówó ni èmi náà ṣe ń fi private jet ṣe uber. ẹni tí mi bá sọ fún ó lè mọ̀. Hmm? Hmm. Hmm? Mm-hmm. Really? Yeah. You think say you dey wise? Uh, nice meeting you. The pleasure is all mine. Ah ẹ̀rọ ọlọ́run bá mi. làdó fẹ́ pa wọ́n wò pẹ̀lú dòdò làdòdò dùn wọn bí odò. ẹ̀wù bá rántí wípé ọ̀la ò jìnnà dágínní dágínní dọ̀rọ̀dọ̀rọ̀ àròjinlẹ̀ ò sí mọ́ ṣé àpòrònú ti wá fọ́ ni àbí orí ò tí ẹ lè gbọ́pọ̀ lọ́mọ abẹ́ ò tí ẹ wá gbà mí. èèmọ̀ gangan lọ́mọ aráyé fi ń ṣàyọ̀ ṣé àpòrònú ti fọ́ ni àbórí ò rọ́pọ̀ lọ́dún mọ́ rárá ṣé àpòrònú ti fọ́ ni àbórí ò rọ́pọ̀ lọ́gbẹ́ mọ́. Oh abẹ́ ò wá gbà mí ìmọ̀lára yẹn fi ń ṣàyàn ẹ ò bá rántí wípé.